ga o ilé ayé ìṣá táyípá gbé ẹ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ lónìí nítorí pé wọ́n rí ẹni tí wọn ò bá rí ẹ mọ́ lọ́la ẹlòmíì ni wọ́n á tún máa pọ́nlé kọ́lọ́run jẹ́ kí olúkàlùkù wa lè gbà wá dáadáa ká lè rí nǹkan rí fi pìtàn. àwọn pípò ìlú tó ń pè mí mo dẹ̀ ti sọ fún wọn wípé màá rí wọn lọ́sẹ̀ tó ń bọ̀ náà màá rí wọn next week pátápátá ọ̀la. hello. Stella bú ebú lẹ́pà. wọ́n ní tíṣan wọlé wáyé abadi Habadi, oh my jesus ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ màá bá yín bẹ̀ láìpẹ́ yìí sí hello hello kí ló ṣe ibi àtọmọ stella yìí náà tí mi kí ń lábúrò ni mo lábúrò ni obìnrin bìnrin ó tún gún mẹ́fà <laughs> bí ìjìnà sábà dì ìlú ẹkùn ń lé àwa lọmọ ajálẹ̀ ń màmá tán lé sẹ́ stagẹ̀. kàkàkájà ṣàkàpọ̀ ẹkùn wọn aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. àníkà kàkàkájà ṣàkàpọ̀ ẹkùn wọn aṣọdẹ wọn e lọ́tọ̀ọ̀tọ̀ ni. ẹ gbọ́n ṣé kó máa péré ni mò ń ṣe yẹn ó ní mi ò sì gbà mọ́ ah, ó ní dandan ni kémi sì gbà á ní mi ò sì gbà mọ́ sẹ́ ẹ̀ hmm. wọ́n kú bá at this point i'm done tí màá sọ pé mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ ni ẹ̀ mọ́ ò ló sọ̀rọ̀ ìtàkùn tó bá sọ pé kéré má gòkè òun àti èmi lọ́jọ́ ń lọ mi ò ṣe mọ́ mẹ́ mi ò ṣe mọ́ ni mo sọ yà á ní mi ò sì gbà mọ́. Stella mo mọ̀ kí tí ẹ ò di tọpọlọ ẹ bá tiẹ̀ ti lọ mo mọ̀ kó gbọ́ iye ìgbà tí mo pè ẹ́ tí wọ́n bá ń pèèyàn ní onífúnra dáradà èèyàn máa ń pà fún ẹ̀ mọ́ ni káwọn èèyàn má bàa máa fi ṣe yẹ̀yẹ́ àbí káyé ẹ̀ má bàa bàjẹ́ sí kí ni tí mo gbé lè tó ṣe sọ fún mi kí ni tí mo lè tó ṣe. ẹ Ehm, broda ẹ má bínú mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ torí mo ti mọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ. ó mọ nǹkan tí mo fẹ́ sọ ó mọ nǹkan tí mo fẹ́ sọ torí nǹkan tí mo fẹ́ sọ ni wípé ajá tó máa sọnù ni ẹ́ tí ò ní gbọ́ fèrè ọlọ́dẹ tó bá dẹ̀ kọ́ntínú pẹ̀lú bó ṣe ṣe yìí máa jáwọ́ lọ́rọ̀ ẹ̀ ni what's all this ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin òun jà káàkiri àdúgbò láì kí ṣọkùnrin òun gúngbò òun gọ́bẹ fún láì ṣe ọkùnrin èmi tí mo dọ́kùnrin gan mi ò sún sẹ́ẹ̀ rí olóṣù sẹ́ẹ̀ kì í ṣe kíní kì í ṣe kejì kì í ṣe kẹta kí ló fẹ́ gé níbẹ̀ wà á máa lọ ládùúgbò wà á bẹ̀rẹ̀ sí ní pè ẹ́ starday starday starday wà á wá kó sí bàtà tó fẹ́ ga tó mi wà á wá ró sínú ẹ̀ ṣóńṣó àwọn tó gùn dùn mí lọ wọ́n máa pè ẹ́ ní stargay inú ẹ̀ máa dùn jọ star tó wà nínú orúkọ ẹ̀dà gẹ́ì tó wà ń bẹ̀ gàndà ìwọ tó máa pè ní tó yẹ kó máa pè ní star pikin star baby ìkókó ó bẹ̀rẹ̀ sí ní ṣakọ òṣì káàkiri àwọn tí wọ́n star tí wọ́n korúkọ wọn tó ń pè ní star boy ṣé bọ́n ṣe ń lo láì fún wọn ló ṣe ń lo yìí tó bára dáradá káàkiri tó tó sọ pé ìṣayọ̀ listen nǹkan máa ń stop tó bá yá nǹkan máa ń dé full stop tó bá yá o ti ń ba lọ sí full stop tó bá dẹ̀ ti débẹ̀ i will send you out of this house. Uh -uh. yes ẹ wọ ẹ̀gbọ́n e don do ah ẹ kàn sọ̀rọ̀ ẹ kàn sọ̀rọ̀ e don do ẹ má bínú sọ fún pé mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ forget about am abeg e don do brother don do. èmi ni no go happen again èmi ni i don hear you ṣé ọmọ tó máa gbọ́rọ̀ tó máa jẹ́ nǹkan gidi lẹ́yìn wa ọ̀la ni màmá bá sọ̀rọ̀ bí mo ṣe sọ̀rọ̀ tó yẹn ló máa sọ fún mi pé e don do e don do i don hear star girl ẹ má bínú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. mo tó fẹ́ sọ báyìí ẹ má bínú mi ní ṣẹlẹ̀ mọ́ máa change. ẹ̀dẹ̀ ẹranjú oh, sorry ó ní mo máa change ẹ̀gbọ́n I go change everything go settle very soon gbogbo ẹ̀ máa ṣe máa calm sọdélẹ̀ bó ṣe fẹ́ sọ mo dẹ̀ ń ẹ àbí kúkú sọ́tàn pé mo dẹ̀ ń fẹjú. Only the stronger shall what? Only the stronger shall live. And in the jungle. Nobody fighting for jungle. O gbọ́dọ̀ jẹ kórí ẹ̀ máa ṣe. O gbọ́dọ̀ jẹ kórí ẹ̀ máa jọ náà. Lọ́sàmánú sọkún sílẹ̀ gbèsè jẹ ní jọ́ngù wo kàkíyé màkíyèrò tìrò jẹjẹ ẹ bá mi sọ fún màmá mi èrò. We are on board. Psalm thirteen. And in the jungle. No padi for jungle. Ògbódò jẹ́ kórìí ẹ̀ máa yọ̀ ná. What? Psalm thirteen. We are on what? 12, 13. More. What's up? Wo mi ò bá ti gbogbo yín wá o. Ṣé gbogbo yín bẹ ṣe wà yìí ni bá ti wá rárá? Kúbàdà. Kúbà ò sí lára. Kúbà wà sí jọ́ngùlù ní kí ló ṣẹlẹ̀. Ìtumọ̀ àlàyé gbẹ́kú bà jáde fẹ́mi jàre kó pé jáde àìmí gbọ́dọ̀ mo máa rí kú ní sẹ́ẹ̀ mo fẹ́ rí kú I need freedom mo máa rí kú bà lẹ́nu ìní. wà á mú bàbá balẹ̀ náà ti sọ fún un kó ò sí ara tí kò bàbá ti gbé captain máa gbé tó ti yẹ. àlàyé shut up jọ fuck you fuck captain fuck your call to hell with your call ta ló bẹ̀rẹ̀ call lọ́wọ́ ẹ ẹ wá ẹ jọ torí ọlọ ẹ sọ pé kó ò sí ilé èmi ní mẹ́sẹ̀jì fún kúbà tó bá jẹ́ bá mi dìlíbà mẹ́sẹ̀jì mi kí adi tí ba lè gbọ́rọ̀ ni wọ́n ṣe ń sọ lójú àwọn ọmọ ẹ̀ wọ́n ẹ bá mi sọ fún kúbà ìpè sẹ́ẹ̀ kàkà kíkì ni òun ṣàkẹ́kọ̀ọ́ ẹ̀kùn oníkàlùkù ayé àṣetì ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ jẹ́ kó máa yé kúbà pé kò sẹ́rẹ́ sọ́ọ̀mì yẹ yín ẹ bá mi sọ fún pé má fi ọkọ mi dáná ọjọ́ kan báyìí lè yàn ń kọ̀ sọ́ọ̀mì yẹ yín. I sọ fún Kúfà pé I fucking need freedom. ìwọ sọ̀rọ̀ ẹni mẹ́sẹ̀jì àpá mi tì ní báyìí fún. ẹ mọ̀ ẹ ó fi ẹ parọ́ kò fún kẹ́yìn gbọ́dọ̀ lè mọ̀ pé kò ṣeré yàrá ìyá ẹni bọ̀ àti àti má má má ok. wèrè ah, lọmọ mú òyìnbá. ẹ ní láti stress ara yín rárá ẹ má stress ara yín èmi mò ti gbàgbé ni pé ibi táwọn bá ti wọ́n gbà á máa yin gbogbogbò síbẹ̀ ni àti a máa rìn pàpàpàpà a máa dábìrì a máa pààyọ. tó ń ṣerú ibi tá a bá dé láti wọn máa gbọ́rò bọ́n tá a máa shock kò yẹ. <laughs> alright guys ẹ jẹ́ ká padà sórí nǹkan táwa ń balẹ̀ jàre because ó ti yẹn gangan ló ṣe kókó you know tó bá jẹ́ mafian tó bá ní ot ò lè last tí mo ṣe ń sọ ẹ jẹ́ kí orí yín máa yọ náà all the time orí ẹ gbọ́dọ̀ máa spark. ní jọ́ngù wo kàkíyé màkíyèrò tìrò jẹ́jẹ́ ẹ bá mi sọ fún. so um, èyí bọ̀bọ̀ tó fẹ́ jọba ó fẹ́ káyé tó ṣe. ìtorí wọn ti sanwó ẹ ṣọwárí ti gọ́vnà candidate yẹn kò ní jẹ́sìn ìtorí àwọn tó fẹ́ sanwó yẹn owó ẹ̀ pọ̀ gan ibẹ̀ lèmi àti ẹ̀dẹ̀ ti máa rówó so wọn ì tí contact me so bí o ṣe máa jẹ́ kí gbogbo kìíní ní pace ọwọ́ ẹ̀ ló kù sí. clayton sọ̀rọ̀ báyìí náà ẹran tí wọn ò fi fóògùn ogun pa jẹ ápìlì ń ta sí ìta ní ogun gbà àfún ẹ jẹ iṣẹ́ kékeré nìyẹn náà ah. mo ó kàn jẹ́ wípé mo máa ní ìdáná dánmọ́ wọn ni. ẹ wọn ní pẹ̀lú mi ṣe ni èmi lè any other move is a counterfeit. ó kàn sí pé ẹ ti fi ránṣọ́ nípa. máa wo tí ẹ náà ni ó lè ṣe bó bá ṣe wọn mọ́lé ni kò yẹ mo sórí eyín tí ajá fi ń bá ọmọ ìṣeré òun náà ló máa fi ń gé jẹ o sórí àrà tán ni ó wá dá ní jọ́ngù láìpẹ́ tó bá tún bá mi dán irú ẹ̀ wò láṣà wàá èyí tí mo gan. kúbà màmá mo ti bá yín sọ o mo ti bẹ̀ yín mo ti pè yín nítùbínùbí mo sọ fún mi pé mo fẹ́ freedom mi ṣe sọ fún mi pé àmọ́ ìwọ ṣe operation eléyìí tán tó bá ṣe operation eléyìí tó bá successful mo máa fún ẹ ní freedom mo dẹ̀ ṣe operation yẹn ó dẹ̀ successful àti no wà over successful. no shut your mouth i own you and you go nowhere kò yẹ èmi mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé màá fún ẹ ní freedom èmi ní eégún mi fẹ́ jó tí bá tún ní kò jó mọ́ kò sí bá bá ńlá ẹni tó lè mú mi sí. Ah, ah, kó bá gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ wọ́n máa jẹ́ kọ́kọ́ náà káàdù sí ẹlẹ́sẹ̀ ah, you don own me like you don freaking own my life ọlọ́run nìkan ló lẹ̀mí mi kúbà kúbọ̀ kọ́lẹ́ my freedom.

bàbá kàtí bàbí lálejò ah. ayé mi tèmi bá mi kí mo ṣe bàbá kí mo ṣe mo ṣe bàbá mo ṣe. Move. Now. Ah. Move. Ah. Go. Ah. reason náà ṣe wọ́n ní kí ló ṣe nǹkan tí kúbà ní kúbà jẹ. bọ́bọ́ gbé ọjà kúbà sá lọ bọ́bọ́ yìí kúbà gbé ọjà fún ó dẹ̀ gbé ọjà kúbà sá lọ kúbà wà ní kó tẹ̀lé mi wá bí kò lè understand ẹni tó bá gbé ọjà kúbà sá lọ kò tẹ̀lé mi máa rí ìwọ́pọ̀ lẹ́kọ̀ọ́ máa wò wá lọ́mọ abẹ́rẹ́ àníyàn kí ló fẹ́ ṣe fún ọ ṣé ọkùnrin àti ìṣọ́bàjọ́ débi ní adé máa kú òní wọ́n gbọ́ ẹ̀ jàre sọ ibo lọ́jà wá wà ìwọ́pọ̀ ló gbé lọ́ta ló gbé lọ́jà rè. ah captain lóòótọ́ lóòótọ́ èmi mo ń gbọ́bọ̀ ìmọ̀ pupa mo dẹ̀ ní kọ́ mọ́ra àwọn ọjọ́ máa ṣòwò ni àmọ́ ìmọ̀ kó máa gbé sá lọ ṣẹ̀rí ẹ má pa mi ẹjọ́ nítorí ọlọ́ èmi nìkan níjà. gbẹ̀rẹ̀ dákẹ́jọ́ kúrẹ́ tọ́ kúrẹ́ tọ́ kúrẹ́ grace. yàrá ṣe yà òun ọ̀pẹ tọmọ èèyàn bá yàn ọmọ èèyàn náà ló máa bá tó bá bá ń sin ọmọ àmọ́ sára oníwọ̀kọ́ ló gbọ́jà kú bàṣà lọ kí ni reason tó ṣe kúrò lẹ́kọ̀ọ́ tó lọ sí Benue. tráfíkì pọ̀ ní ikú. so Ìkòròdú nìkan lẹ́kọ́ tó wà ní Èkó kò síbòmí tó tún lè gbé. the game player yín guys ẹ má dọ̀ọ̀lẹ̀ náà ẹ má waste time má ṣe níbi tá à ń lọ. kí ló ṣe kí ló ń ṣe tó ṣe wáyé. ẹ mọ. Oya finasi. Simakunrin ema sanbẹ̀ sùn fàporọ̀rí ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkì gbẹ́ẹ́ bá a ti rìn láàkó ni tí wọn ò bá fojú jọ oníjọ̀gbọ̀n lójú bàbá yẹn kò ní máa fi gbẹ́rọ̀ kígbẹ́ àbí oògùn àṣegbé lò ẹ̀ ẹ́ ṣé o mọ̀ pé orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ ni ẹ́ gbogbo èèyàn máa ń fi ìwà ju àwọn aṣíwájú ẹ̀ nàmọ́ wọ òfin kankan jẹ̀gbọ́n ẹ̀. ìwà ohun mi ni báwo lè máa ní pé kí n tutù bẹ́ẹ̀ yẹn ṣé ìwọ ọmọ kó tó bá tutù àwọn ọmọ aráyé máa mú ẹ ló mú gọ ni dẹ̀wà rántí pé èmi àti ẹ̀gbọ́n mi nìkan nìyàwó àbí òwò káwa méjèèjì wájọ tutù bákan náà ìyẹn ò lè work kò lè possible yes because tí ọ̀kan bá ṣe bí àgùntàn ó dandan kí ọ̀kan ṣe bí ewúrẹ́ náà. Stella obìnrin ni ẹ ó sì máa bímọ how are you gonna train your kids? baby báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí now mo ti sọ fún ẹ pé mo máa change ìwọ náà ló dẹ̀ lè help mi láti tètè change mm, after all kò kí n ṣe pé ọjọ́ kan ni ìwà ìwọ́nú ara mi now ọjọ́ kan náà kàn dẹ̀ ló máa kúrò báwo ló yẹ mo máa ṣe bẹ́ẹ̀ yẹn máa sọ̀rọ̀ fún mi now. má bínú mo ti gbọ́ jẹ́ ǹdẹ́ convenience I'll be back. ọ̀rẹ́ má kú. àǹtí ẹjọ ìdílé ọlọ́rọ̀ any smoke níbẹ̀ ah, ah, ẹ ṣe àrí pé wọn kọ no smoke síbẹ̀ and besides vvip lẹwà yìí. ẹ gbà mí ṣó yá wèrè ni no no no Show sínwín Winnie. pé mo fast sìgá kì í hẹ́n kí ló fi you can't. bẹ́ẹ̀. mo yá wèrè bíi ti báwo if you are in your right senses ma initiative yóò sọ fún yín pé ẹ lè smoke ní bíbá. èmi ló yẹ̀yẹ̀ bẹ́ẹ̀ yẹn ilé máa ti rí nígbà tó lórí tó ní. kí lè rẹ ṣe. o tí mo ṣòro lórí ah! tí máa bọ́gàn lórí àṣọ wọ wèrè ni. kí lè kí ló tara sí. Baby, wèrè ni girl iná. Are you out of your mind? This is the height of it. Baby, bolo wa lọ báyìí. Baby. Baby. explain why. tell me what have I done wrong for the past forty-five minutes mo ti ń bá ẹ sọ̀rọ̀ nínú mọ́tò ó ò dá mi lóhùn tell me what's going on. Stella. yes baby. má jẹ́ from the very first date, tí mọ̀mísí mi ti fi you, kan ẹni wọ́n ti hate ẹ̀. yẹ́ wọn ò láìkẹ́ rárá mo ṣe ń ja ìjà yẹn lẹ́gbẹ̀ẹ́ kan pé ẹ èmi ni mo fẹ́ fẹ́ o ẹ máa bá mi fẹ́ ni o mo ń ja ìjà yẹn gidi ni mo ti wá rí i pé kò sí bí mo ṣe lè torí àjà ẹ̀jà tí àjà ẹ̀ ò máa complain pé kílódé tí mò ń jà lẹ́ńkulé ẹ̀ ọ̀rọ̀ ti sú mi and I have my dignity to protect I can't continue with this. Baby, can you just try and listen to yourself? what have I done wrong láti dísà gbogbo ọ̀rọ̀ tó ń sọ sí mi yìí jọ sọ fún mi ṣé mi ló yẹ kó kó support ni àbí stupid attendant yẹn eh? Really? Yes, because you paid for that place, VIP for that matter. O sanwó fún náà, so ti bá smoke bẹ̀ Stella, just shut up! Dákẹ́ ìlú ẹ̀jọ́. Bí mo ṣe ń gé ẹ lọ́wọ́ ló ń bọ̀rù ká kí ni problem ẹ̀ náà? Ẹ gbọ́ nǹkan tó ń sọ jáwé àmà lẹ́nu, ó kàwé ni. Ah, ah. Ẹ VIP la, orí tọkọ síbẹ̀ no smoking, can't you see? Ó kàwé náà, ó dẹ̀ ń sọ̀rọ̀ ṣe yàmàyàmà. Well, there is no point bantering words with you. Mi ìráyè gbogbo ẹjọ́ ìmọ̀, mo rí pé o lágídí ò fẹ́ change. Mo á fi Ọlọ́run mo fi ń bẹ̀ right now máa wọlé lọ kí n tó jáde padà jọ mo bẹ nítorí Ọlọ́run bá mi drop gbogbo kọ́kọ́rọ́ tó wà lọ́wọ́ ẹ ah. àti main key àti extra keys tó wà lọ́wọ́ bá mi drop ẹ ṣó ti gbọ́ so kó lọ wá solution sí gbogbo problem ilé ayé ẹ tó bá ti solve ẹ maybe then you can come back to me. ìyàn tẹ kì í ṣe issue kí ẹ wà nínú bedroom ẹ already. tell me ṣo omi nǹkan tó sọ ìṣá no just tell me that you mean it eh? irú problem wo ni mo ní why would you talk to me in such manner ṣọ́ọ́ nígbà kò tẹ̀sí wà lánàá. èèmọ̀ èèmọ̀ èèmọ̀ ẹ èèmọ̀ ẹ èèmọ̀ èèmọ̀ èèmọ̀ èèmọ̀ èèmọ̀ èèmọ̀ rẹ. kò gbọ́dọ̀ rè mọ́ ìmọ̀ rè ojú ọmọ ìyá méjì kò gbọ́dọ̀ rè mọ́ ìmọ̀ rè o èèmọ̀ èèmọ̀ èèmọ̀ rè. everybody yín pátápátá lè ti try alùbàtà kì í but mo fẹ́ kẹ́ understand pé gbogbo exercise tẹ̀ ń ṣe yìí fún àǹfààní ara yín náà ni ó ti yín because gbogbo nǹkan tẹ̀ ń ṣe pátápátá ló máa wúlò fún yín lọ́jọ́ iwájú lẹ́yìn náà dẹ̀ ṣe mọ ibi tá a wà yìí àti bẹ́ẹ̀ ṣe mọ bó ṣe ń lọ ẹ mọ̀ pé ó lè the strongest ṣáà leave ṣáà leave ẹ ní láti máa stay strong kò yẹ yín èèyàn tó bá mẹ́nẹ sí tí òṣè sí tó bá mu bàrán kò ní yàrá o ṣó yẹ yín sìn náà ẹ jókòó ká fún yín orientation sit down everybody. ẹni fojú di wá ẹbọra bọ láṣà o ẹni fojú àná òkú ẹbọra bọ láṣà àwa lọmọ tí ń jáde nílé màmá tán nílé. Stella ṣe bí mo ti sọ fún ẹ. Mm, mm, mo sọ fún ẹ mo ní kó drop owó kọ́kọ́rọ́ mi tó wà lọ́wọ́ ẹ̀ báwo lórí ẹ̀kún wọlé. àbí ó yọ ọkọ mi ṣe bí mo ti promise ẹ pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ òdèjọ́ má fi mí sílẹ̀ tó bá fi mí sílẹ̀ ń bolo fẹ́ kí n ti bẹ̀rẹ̀ jọ ìwọ nìkan ló lè gbà mí pẹ́lá lè bù mí kò dẹ̀ máa wá wò ó wù mí kí n change ọmọ ẹlẹ́dàá mi ni ò gbà fún mi please. jọ irú ẹlẹ́dàá ò ṣèwọ nìyẹn náà ẹlẹ́dàá tí ò kí ń dunnú sí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ àfi kó máa fa wàhálà kó máa dá ogbò kan orúkọ àkiri kí ni problem ẹ ṣèwọ nìkan ni ṣó fẹ́ pa mí ni. no abioye ò dé jọ mo ti change mo ti change mi ò kí ń ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ àwọn tó wà ní street mi gan mọ̀ pé mo ti yàtọ̀ wò tó bá hail mi gan kàn ń pè mí ní stargirl mi ò kí ń dá wọn lóhùn mi kì í máa ń é wọn padà mo dẹjọ́ nítorí ọlọ́run. ó jẹ̀bi ó bá é wọn padà o tó bá jẹ́ ìjà tèmi àti ẹ̀ ń jà ló máa mú ẹ kó change èmi àti ẹ ti jọ bẹ̀rẹ̀ nìyẹn a máa jà á the last tó máa fi change ni yes. Oh then mo máa ya wèrè nìyẹn because i won't be able to to think straight mi ò ní concentrate mi ò ní jẹ́yàn. Please, you know I truly love you. I love you so much. I can't do without you. Please don't fight with me. Joe. It's okay. Um, Stella. Yes, baby. You know I love you too. I know you love me. But are you sure? Of course. But do you love me? Oh, yes, I do. I truly love you 100%. You do. dẹ̀ tó bá nífẹ̀ẹ́ mi tó tọ́ kó yẹ kó máa ṣe gbogbo tó ń ṣe yìí tí bá ń bá ẹ sọ̀rọ̀ yẹ kó máa gbọ́ sí mi lẹ́nu má pa mí wàhálà yẹn ti pọ̀ jù fún mi náà mo kàn máa gbìyànjú láti change ẹ náà ni sí my sweetheart sórí ìfẹ́ tó ń wo yẹn kì í bínú kì í jà kì í fa wàhálà kò ń ṣe gbogbo yàmàyàmà tí wọ́n máa ń ṣe yẹn wá fi ara balẹ̀ ni my heart my body my soul everything belongs to you ojú akùn ń pa. kòńpọ̀n kòńpọ̀n. ojú akùn pa. kòńpọ̀n kòńpọ̀n. ìrù akùn ń lé àwa lọmọ ajáde ń lé màmá tán ń lé ànáwó òkú ẹ̀wọ̀ rábọ̀ láṣà eh, eh. àwa lọmọ tí ń jáde nílé màmá tán nílé. ojú ẹkùn ń pọ́n. ó ń ojú ẹkùn ń pọ́n ó ń ìrù ẹkùn ń lé àwa lọmọ ajáde nílé màmá tán nílé sẹ́ stark. Ma kí ló wà létò lè ṣe fàlejò mi. ah i no think say anything dey for house o. no food for house. Um, be like say we get pound yam. pound yam na water. no na food. we dey craze. jíjẹ́ kó lọ ṣe ń yẹ fàlejò mi jọ. sorry about that. bí mo ṣe ń sọ lọ sórí o ní láti máa caution àwọn guys ẹ yìí o rubbish ló ń ṣe eléyìí kan ń ṣe afẹ́ ayé rubbish ló ń ṣe sórí mi ìfẹ́ mọ bó ṣe mọ̀yàn tó gbogbo ìgbà tí o bá ti fi lè ń ṣiṣẹ́ tó ń pa ọlọ́pàá o ti ń tẹ́bọ̀ nìyẹn. pàdé ẹ̀ mi ìran wọn ní nǹkan tó ń ṣe yẹn mi ìran wọn ní nǹkan tó ṣe yẹ kó mọ̀ mí náà mi ìran wọn. Ah. èmi kò tí ò. respect boss. don't respect me captain john toyo lọhùn. kí ni gbogbo òṣìṣẹ́ tẹ lọ ṣe fún mi yẹn náà ṣé bó sọ pé ṣé tó bá rán ẹ̀kọ́ ni kò máa ń jẹ́ ni kí ni problem ẹ e? ó ti wà níṣẹ́ ìtìpẹ́ náà tí mo ti fẹ́ sọ fún ẹ pé wà níwájú káwọn boys wà lẹ́yìn ẹ kọ́ lè mọ nǹkan tó ń ṣe ok fine mo rọ yín lọ gbé ọjà ẹ débẹ̀ ọ̀bẹ ẹ kọjá alẹ̀ ọlọ́pàá wá dé ẹ mọ nǹkan tí ọlọ́pàá wá dé bẹ̀ ẹ wá ń pa ọlọ́pàá mo fi bẹ̀ ẹ o gbogbo iṣẹ́ tí mo ṣe láyé mi mo máa ń fún ọlọ́pàá ní respect wọn ni láti wákàtí lọ anytime tẹ bá lọ ṣiṣẹ́ tẹ bá rí ọlọ́pàá no clean up any policeman please. Kuba I can explain. mi ò fẹ́ gbé explanation ẹ just let it be tèmi ni kò gbọ́. respect. thank you. èèmọ̀ èèmọ̀ èèmọ̀ ẹ̀ èèmọ̀ ẹ̀ èèmọ̀. kò gbọ́dọ̀ rí ìmọ̀ ìmọ̀ rí. And don't forget the rule you must believe am tí a bá wá rí igikígi tí ó fẹ́ dí àgbàrá ẹ̀ lọ́nà jẹ́ kí irú igi bẹ́ẹ̀ kó bómi lọ. Yes àǹtí irú igi náà ò bá bómi lọ ó léwu fún un ṣòye ó ṣáà ti gbọ́ táwọn ayé sọ gbọ́ nǹkan tó ń ṣe o ìwọ náà mọ̀ pé ikú bá òkè ṣe rárá òun láti dìgbé bá ọjà rẹ̀ ní tí ìwẹ̀ rárá lára ètí ikú bá fi ní mo sáré lòdì sí kàtí má sùn lè nà ọmọ kókó kì í ṣàkópa fàjẹ tó wà lọ géèmù tí wọn. kàkàkàjà ṣàkàpọ̀ ẹkùn wọ́n aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. àníkàkà kájà ṣàkàpọ̀ ẹkùn aṣọdẹ wọn eh, lọ́tọ̀ọ̀tọ̀ ni. Only the strongest can hear. Tiro jẹ́jẹ́ ẹ bá mi sá fún bàbá mi èyí eh, eh, èrò tìrò jẹ́jẹ́ ẹ bá mi sọ fún màmá mi péṣẹ́ ajé ló sọ mọ́nu ní jọ́ngù o níbi tẹ́lẹ̀kùn gbé sọkún tí lára gbèsè jẹ́ ní jọ́ngù o kàkíyé màkíyèrò tìrò jẹ́jẹ́ ẹ bá mi sọ fún màmá mi èrò tìrò jẹ́jẹ́ ẹ bá mi sọ fún bàbá mi kèyíé kèyíé ẹ máa gbàyè kèyíé sàgẹ̀ àdéjọ́ wà. ìgbẹ́ lówó àwa ń ṣiṣẹ́ ajé ní jọ́ngù wa ẹ má fojú di wá ẹni bá fojú di wá o ẹ bọ́ra bọ́ ah, láṣọ. good morning kí ló ń ṣẹlẹ̀ náà ọlọ́ mi gbọ́. kí ló wà ní bùtù ẹ̀. kò sí nǹkan kan nínú boot mi ọlọ́pàá ní ìnà kò make sense bẹ́ẹ̀ kàn ṣe sáré sáré jánà bẹ́ẹ̀ ṣó wà ó kèṣà. iṣẹ́ wa ṣe o fẹ́ kọ́ wa ṣe wa ń bi. Ah, mi ò kọ́ yín níṣẹ́ yín mo kàn ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò make sense bẹ́ẹ̀ ṣe sáré jánà gẹ́gẹ́ bí ọlọ́pàá kó dànà ó kò sáré bẹ́ jánà bẹ́ẹ̀. ẹ eh, aláìsàn ó dáhùn àbí àjọ ọlọ́pàá lójú ẹ̀ ó yà bọ́lẹ̀ ọjà tó wà ní mọ́tò yẹn gbé fáwọn ọmọ ọlọ́jà àjẹkọ̀ bọ́lẹ̀. tó mo understand. ooo dáhùn ọmọ àlàyé kò sí kan tó kọ àwọn ṣètẹ ọgbọ jàjà nípa. gbẹnusọhún àbọ̀dẹ́ lélẹ́yìn àwọn tó já wọn ọ̀gá ẹ̀ lè máa bá sọ̀rọ̀ aláyé mi mhm. o mọ bravo ní nineteen ninety. story. tó bá mọ bravo ṣo mọ icon ní nineteen ninety four. Mhm. ṣẹyẹ ló dún wájú ẹ tó bá ẹ sọ̀rọ̀ yìí ah, kí ni mo gbé léyìn náà ẹ má ṣe léyìí fún mi ta ló set me up nu gbogbo àwọn people yẹn ta dín ẹ sọ fún mi kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ẹ fọjá ilé ilẹ̀ àwa fúnra wa bá ṣe wà ń sìn ẹ jẹ́ káwa náà fọ́ọ̀mù empire tiwa kò yẹ kó jẹ́ pé irú àwọn ọ̀dọ́ báyìí náà máa tì bí ó ṣe make sense now kí ni mo gbé léyìí ẹ̀rẹ̀mọ̀kọ́jà tó wà lọ́wọ́ mi ọjà kúbà ni kò dẹ̀ sẹ́ni máa bá kúbà dọ́rú ẹ̀ wò láti bí dókè òkun onítọ̀hún afẹ́ jẹ̀wẹ̀ ni ẹ má ṣerú eléyìí fún mi náà ẹ má yẹ kí gbogbo wa lose life wa ẹ má ṣe eléyìí. ọ̀gá dé àwa ti jẹ ilé ìgbé náà o àjẹ gbé ni kún jẹbọ ó ti yẹ. àlàyé má ṣe eléyìí àlàyé má ṣe eléyìí. ẹ ẹ báyìí. lájà lájà ojú àjà cueille, cueille, ah, ah, ah. ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ayé mi tí mo dẹ̀ ti fẹ́ délé tí mo ti fẹ́ délé tí mo ti fẹ́ délé ẹ má fojú di wá ẹni bá fojú di wá o ẹ bọ̀rọ̀ bọ̀ láṣọ. ìdọ̀tí lọ́wọ́ ìgbà lọ́wọ́ àwọn jíjẹ́ ajé ní jọ́ngù wa ẹ má fojú di wá ẹni bá fojú di wá o ẹ bọ̀rọ̀ bọ̀ láṣọ. kèyíé kèyíé máa. ṣẹyẹ kí ló You come ọkọ me, fi mí mọtí látàárọ̀ ni i have a lot of things to do what's going on. normally tí o bá ṣe wọ́n ló pè mí mi tẹ̀ ní wàrà tó jẹ́ kí n mọ kí ló ń ṣẹlẹ̀. captain are you sure you can see me. very well i can see you with my two eyes ojú ò dùn mí náà. you're not right. You're only seeing my dead body. Dead body, how? Ayé mi ti bàjẹ́ sórí ìjókòó. Mo ti ń rá àwọn ancestors mi. Àwọn tó ti kú tipẹ́ mò rí. Captain, wọ́n ti gba ọjà kú bá wọn lọ. Ẹ́ How come? Wọ́n gba ọjà kú bá lọ́wọ́ mi mo very sure pé kò sí nǹkan méjì tí mo lè ṣe kò síbi tí mo fẹ́ sá lọ hmm. tí kú bọ̀ ni mo ní. <laughs> mo kí ara mi kú àṣẹyìndé ọ̀rẹ́ mi ọláṣẹyẹ tó máa fàyè sílẹ̀ láìpẹ́ <laughs> of course ó yẹ kó mọ̀ pé iná ni kúbà ẹni tó bá fi iná ṣeré iná máa jó ó mọ̀ pé kúbà kì í ṣeré lórí ọ̀rọ̀ ọjà ẹ̀ ọ̀rọ̀ ọjà kúbà tó sọnù yìí ó yẹ kó mọ̀ pé bí wọ́n ṣe gba ọjà yẹn lọ́wọ́ ẹ̀ kúbà máa gbẹ̀mí ẹ̀ straight ìwọ fúnra rẹ mọ̀ pé kúbà máa gbẹ̀mí ẹ̀. Captain. I'm here. How can you help me? There's no way I can help you. Tí mo ṣe wà lọ́wọ́lọ́wọ́ báyìí. There's no way I can help you. Captain mi mọ̀ kó ọ̀nà máa rán wá láti wá pa mí please anytime tó bá wá láti wá pa mí má pa mí díẹ̀díẹ̀ fún mi jẹ lẹ́ẹ̀kan please. of course èmi náà ló máa ràn wá torí ìgbà tó bá tó gbà ló ń jọba gbọ́n mi but mo fẹ́ kó understand pé iṣẹ́ tá a bá rán ikọ̀ ni ikọ̀ ò lè má jẹ́ advice tí mo máa fún ẹ lélẹ́yìí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ọláṣẹ́yẹ run for your life nítorí pé tí ikú bàbá ràn mí lóòótọ́ tí mo dẹ̀ bá ẹ nílé àbí tí mo bá ẹ ní agbègbè tí ó yẹ kí n ti rí ẹ mi nílò ìṣẹ́jú kan tí màá fi pa ẹ dànù mi nílò ju ìṣẹ́jú kan lọ tí màá fi jẹ́ kí ẹ jẹ èyí my darling brother run for your life try láti understand Hmm? ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n tí ó bá ṣe ṣe ká pàdé lọ́rùn àbámọ́ ríra. Captain. kan mèsì. dìbò ó yẹ kó mọ̀ kí mi ò lè mess pẹ̀lú ẹ̀ náà eh? àti àárọ̀ ni mo ti gbé ọjà fún ṣẹ́yìn pé kó gbé ọjà wá fún ẹ mi bọ́mọ̀ pé kò ní mess pẹ̀lú mi èmi kò dẹ̀ lè mess pẹ̀lú ẹ gbàgbé ẹ I can't fuck you up trust me Okay, ọjà máa kàn ẹ́ lára láìpẹ́ ok kí ló ń so ṣe fẹ́ sọ pé ṣe é ti pé dàpọ̀ ọdún jọ́ngùn ni ṣé kò ṣe pé mo ti finá sórí òyìnbó sùn báyìí sí ẹ captain kan. mi ò tí ì rí wọn. pé captain fún mi. ok ma. sani what's my problem hmm. with this. no you dey walk up and down ọlọ́mọ ẹ̀kọ́ forí gbà kúrú jọ kan. kẹ́sà èrò tìrò jẹjẹ ẹ bá mi sọ fún màmá mi pèsè ajé ló sọmọnù ní jọngù o níbi tẹlẹkùn gbé sọkún sílára gbèsè jẹ ní jọngù o kàkíyè màkíyè èrò tìrò jẹjẹ ẹ bá mi sọ fún màmá mi. Stella kí ni gbogbo eléyìí náà what is all this rubbish mo sọ fún ẹ pé kó lọ change mo sọ wípé à ń kúrò nínú ilé yìí for like two three days ó lè jókòó síbi òǹdó kílò kílò òǹdó sísìn. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ stop jàre kí ni gbogbo ìyẹn náà ah, ah. ẹ kàn ní pé yá kí n lọ máa múra kí n máa múra mi mọ̀ bóyá patí là ń lọ ni o àbí chọ́ọ̀chì là ń lọ kí ni mo fẹ́ múra sí. Ah. listen ṣó ti yẹ má lọ rò kó bẹ́ẹ̀ torí ìfẹ́ tí mo ní sí ẹ tí bá bá ẹ sọ̀rọ̀ mo mọ nǹkan tí mo sọ mo ní kò wọlé bẹ̀yẹn go and put on anything and let's go out now. ṣé o understand kò tí mo sọ ní mo ní láti kúrò nílé yìí sí. bravo bravo captain wetin i tell you na bàbá fẹ́ máa sá lọ nínú ó dàbí ẹ̀kọ́ ti hate bàbá fẹ́ máa sá lọ ni you wan run away. marty conclude now ó mọ̀ pé òun ò lè sá lọ ó mọ̀ pé kò sí ibi tọ́wọ́ jẹrin tó ń gbọ́ ṣé lóòótọ́ ló fẹ́ sá lọ. base captain ẹ lè pa mí lẹ́ẹ̀mejì mm. ẹ kóṣó náà ni mi ò ń ṣe màálù tó ń fọ̀bẹ sí lọ́rùn lẹ́ẹ̀mẹ́fà kó tó kú láìpẹ́ ẹ jẹ gbọ́n mi kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀ àwọn òun lélẹ̀. will you stop that ah. tí bá gbá ojú ẹ o ti dá nǹkan tó fẹ́ dá lẹ̀lẹ̀ o ti kọ́ọ̀sì nǹkan tó fẹ́ kọ́ọ̀sì má sọ̀rọ̀ sí o. ẹ wo ẹ̀gbọ́n mi ẹ kúrò bẹ́ẹ̀ jàre àwọn kọ́kọ́ wọlé jẹ́ ọkàn ṣe bí máa ti wúgọ̀ ẹ jẹ́ ń fọ́ fún wọn. ó dẹ̀bẹ̀ sí ni wọ́n. wọ́n á lè máa ń bọ̀ yẹn tẹ̀lé. ayọ̀ ayọ̀ ọ̀la kọ́ṣì jàre kí ni problem ẹ. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́kọ̀ọ́ kí You dey mad? What's your problem? Hey, hey, hey, hey, come here. Ẹ̀gbọ́n mi ẹ̀wẹ̀ jókòó jàre kí ló ṣe é gan-an. Màá náà yẹn máa balẹ̀ ni ẹ̀sìn wọn. Ọlọ́run. Ayé ọdún. Ojú ọ̀dọ̀ ayé. Ojú eléyìí. Ojú ẹlẹ̀. Captain. Captain. Captain. Ojú ẹlẹ̀. Captain. Captain. Captain. Captain, what is going on? What are you doing? Ah. Captain! Hey! Captain, what is all this? We're going with her. Let her stay out of this! Hey! And we're coming back for you. Captain! Captain! You know now. Captain! Captain! Captain! Hi. tàbí ilẹ̀ gàǹkọ̀ kí ló gbẹ́rù ọmọdé yìí ilé máa wọ̀ ọ́dà ṣùgbọ́n bí pẹ̀lú ẹ̀yà bá bàbá yẹn lè fa ogbó yẹn ẹ̀yẹ kìí sáyé fífọ fún ẹsẹ̀ ìyá láyà bóyá tí bóyá orí ẹ máa pín àbúrí ẹ òrí pé tó fẹ́ o fẹ́ kú sá. ẹsẹ̀ kan bá wo bí ẹ̀mí sí ẹsẹ̀ méjì ni màá fọ́. It's all right, guys ẹ má fọ́ lẹ́sẹ̀ rárá tẹ́ bá wọ́ọ̀chẹ́ mọ́ yìí dáadáa ó yẹ kẹ́ rí i pé material ni ẹ máa rí i pé gbogbo bá yẹn ń tọ́jú ẹ látàárọ̀ bẹ́ẹ̀ ṣe ń pariwo tó ẹ rí pé kò fọ́ rárá ni. ẹ bàbá ẹ jẹ́ ká yíwo tàbá yíwo wa báyọ̀ máa sunkún àbí ní sunkún ẹ jẹ́ máa jọ owó ti bà ya ẹ ni. ok tó o bá kó jẹ́ ó yẹ kó lè gbọ́n ilé mu ó yẹ kó lè understand pé i need the twelve thirteen that is why we are here. mo mọ̀ pé stubborn but mo fẹ́ kó rántí nǹkan kan pé agídí àtà olè tó tọ́ mọ́ lọ. ajá tó ń jẹ́ ìgbẹ́ tó bá ṣí sọ́kà òye fún. ó máa yá tó bá jápa àsálẹ̀ àpá. tó bá rẹ́lẹ́dẹ̀ tó ń jókòó tó bá dé mọ́ṣúárì á mi. Ah, a máa rí pọ̀ ju ìyá òun lọ. you never see film you go see film you go bend. o máa rí fíìmù o máa jábọ́ bíi pọ̀pọ̀ wàá rí fíìmù wàá fọ́ bí àwòtán gan-an. ó yá bá a ti di àṣembọ̀ ọ̀gá yìí. ẹ jẹ́ ká lọ kẹ̀lẹ́ bí ìṣàgbá tilẹ̀ kan ló padà. èrò ìrò jẹ́jẹ́ ẹ bá mi sá fún bàbá mi yeye èrò ìrò jẹ́jẹ́ ẹ bá mi sá fún màmá mi. wà á tó máa wà lẹ́jọ́ wà yẹn ibi tó máa sùn lójú wà yẹn ó yí òun ṣe yámẹ́yà á máa ní òun dẹ̀ fi ṣe rí tiẹ̀. àlàyé orí super story abẹ́mọ̀ lè kó jọ. bastard. Thank you. kí ló ń ṣẹlẹ̀ láti jẹta tí mo ti ń try nọ́mbà ọmọ ẹ̀ kò lọ ṣíbi tí nǹkan bá tiẹ̀ ṣe fóònù ẹ̀ á wá wá bóyá máa pè mí mọ nọ́mbà mi lórí náà ó dẹ̀ mọ̀ pé máa wà worried. Ah, ṣàánú mi o ah, àbúrò àtẹ̀gbọ́n ẹ̀ travel ìdọ̀tí lọ́wọ́ ìgbà lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀. ọlọ́run máa ṣàánú fún mi má má jẹ́ kí nǹkan burúkú kankan ṣe Stella kí ló ẹ ẹ ọkùn ìjọ mo fẹ́ rí ìjọ bá mi sọ fún captain pé mo fẹ́ ẹlẹ́dàá jọ tóró jẹ́ kí tiẹ̀ kí n bọ́ nínú ilé yìí tí bá fi lè bọ́ nínú ilé mi gan mo promise ara mi pé mi ì tún ṣe pátá mọ́ ẹ́ ó tún sún mi. Hello. Hello, sir. I was told you want to see me. Yes, sir. For what? <laughs> Eh, eh, mo fẹ́ sọ fún yín pé mo ti rẹ́dì bẹ́ẹ̀ mo ti rẹ́dì gbogbo ilé ayé mi mo ti fi fún yín ẹ wo bó bá ṣe òun yín ni kẹṣẹ ṣe mí àwọn ẹjọ torí ológun fọlọ́wọ́n bá bẹ̀ yẹn má pa mí o ẹ má pa mí torí pé mi ò tí ì fẹ́ kú àmọ́ ẹni ọ̀dà tí I am Do you know you are very lucky? o ní luck gan-an pé o ní to cooperate o ní to sùgádà fún wa it's a very very good day for you. olúwa ṣe lẹ́dàá mi. because ká ló ní iyì kọjá ni ẹ̀mí ẹ̀ máa kọjá tẹ̀lé ah, mi. yes you're very lucky. òun ní láti máa stress àwọn ọ̀dọ́ wọn kì í ṣèpè fún mi ọmọ tó bá fún náà ṣe lórí inú ojú. yes boss. Hoover original ilẹ̀ pẹpẹ. Yes. Boss. Yes, boss. O ṣe ọ̀pẹ̀ ọmọbìnrin ti rẹ́dì. Ẹnu ara ẹ̀ ló fi sọ́pọ̀ ti rẹ́dì. And I am hundred percent sure pé ó rẹ́dì lóòótọ́ tó ṣe sọ. Ṣé lóòótọ́ ló ti rẹ́dì? Yes, màmú ti rẹ́dì. Báyìí sàn gangan náà ni nǹkan tó bá fẹ́ fi mí ṣe ni kẹ́ fi mí ṣe àmọ́ ẹjọ́ torí ọlẹ́ bá mi dẹ́mi mi sí torí mi ti fẹ́ kú ẹjọ́. boss fúnra ẹ lọ sọ pé òun ti rẹ́dí pẹ̀lú wa fún òde máa cooperate ẹni tí tafẹ́ kí òun ṣe òun máa bá wa ṣiṣẹ́. yes. àwa ò ní nǹkan tá a fẹ́ fi ẹ̀mí yẹn ṣe o iṣẹ́ la fẹ́ kó wá ṣe fún wa àmọ́ àìní fi ẹ̀mí yẹn ṣòfò ọwọ́ ẹ̀ ló wà. Procura por mim, mo ti ṣetán pẹ̀lú yín. Má sọ fún mi pé kì í yé sunkún mi. Pápá ọ̀rọ̀ wa fún mi. Bọ́ mi lè máa wẹ kó máa sunkún báyìí. Ṣúrí gbogbo àwa tá wà ń bí báyìí náà. Gbogbo wa la ní sítórì láti sọ nípa ẹ̀. Ah, wo èmi náà kò gbà ká mú pórí mi ti gbàbọ̀dè sí bíbá ẹni tí bá survive fine tí mi bá dẹ̀ survive ó kò káyé sórí tó bá sọ pé títí ẹ pọ̀ pé ẹrù ẹ pọ̀ gan sórí tẹ́lómi bá sọ tiẹ̀ fún ẹ báyìí wàá rí pé pàbá ń bari ni ọ̀rẹ́ mi stay strong ẹ́n má sunkún mọ́ náà. mo gbọ́ pé ìdí pátá ló ti mú everybody wá síbí bọ́ kí ló wá ṣẹlẹ̀ kí ló tó yẹ pa ẹ̀gbọ́n mi àti ọkọ àfẹ́sọ́nà mi. mo dá sẹ́yẹ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ń ṣẹlẹ̀. àbára sọ kí ló ṣẹlẹ̀ àbára sọ kí ló ṣẹlẹ̀ èrò olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyá àbúrò lèmi jẹ́ bí mo ṣe wà ẹ́ sì tó rábúrò mi ló ṣẹ̀ ìyá fẹ́ ni wọ́n jẹ́ bó ṣe wà ẹ́. ìyá fẹ́ ni mò ń jẹ báwo kí lẹ̀ ń sọ kó yé mi. kìnìún ṣòun lọ́ọ̀fù àbúrò mi. àbúrò mi ló ṣe ikú ẹ̀ ikú ẹ̀ làbúrò ẹ̀ lábẹ́ ìyẹ̀ lábẹ́ ìgbẹ́ Stella Stella kí ló ṣẹlẹ̀ Stella. òkú tó ṣú kò sẹ́ni mọ̀lẹ́ ó máa fi mọ́. Stella kí ló ṣẹlẹ̀? nígbà tá a ṣe gbogbo findings wa Stella a rí pé àwọn méjèèjì àwọn ni wọ́n special sí ẹ jù a rẹ láti mú wọn kúrò lọ́nà àwọn tó ń wò táwọn lẹ́lẹ̀ onílọ́mà jẹlẹ̀ onílọ́mà fẹ̀jẹ̀ yílẹ̀ onílọ́mà sọdá onílọ́mà sọ jígà nílé wọn onílọ́mà bó bàtà ọ̀fọ̀ sẹ́nu wọn lọ́yìn wọn léyìí tó ń wò tó jókòó sílẹ̀ lẹ́yìn. Ah, ah, ah, yé ìbọn gígùn ìbọn gígùn ìbọn gígùn ìbọn gígùn ìbọn gígùn ẹ̀fọ́ lọ́tọ̀ ojú rẹ̀ jì bẹ́ẹ̀ bí lè ariwo oṣù oṣù. mo kí ló dé kí ló dé tí captain dájú báyìí tó ti gbàgbé páwọn máa kú lọ́jọ́ kan. ọ̀rọ̀ á kọ́ mi àwa wí tán wọ́n ní èṣù gbé nínú mi wọ́n làwọn fẹ́ mọ orí èṣù kankan tó ń gbé nínú mi àmẹ́mi bá fi wọ̀n wọ́n máa jẹ́ kó mọ orí èṣù tó ń gbé nínú mi. until we escape route who is ready to follow me. Eh, oṣù ọ̀pá ah, oṣù ọ̀pá ẹ̀ jẹ́ ká lọ náà. I have nowhere to go. Ah, oh, ọjà eh, lọ. Lọ mi ò ṣe tó láti lọ sẹ́ni rẹ̀. Ẹ̀wẹ̀ ẹ̀fẹ́ mi rẹ̀ kàn lọ náà. Jẹ́ ká lọ, ò ní ìdí gbogbo ilé ìfọ̀ náà, òkun tó ṣú ṣẹ́ẹ́sẹ́ ni mọ̀lẹ́ tó máa ń fi mọ́ òkun tó ṣú kò sẹ́ni mọ̀lẹ́ tó máa ń fi mọ́ òkun láyé òkun láyé òkùnkùn ní òkùnkùn ní ní. lójú ṣùgbọ́n wọ́n bú rẹwà nínú. yeye ènìyàn rẹwà lójú ṣùgbọ́n wọ́n bú rẹwà nínú. inú ẹ̀dá jìn ó jìn ìjọ̀run lọ. inú ẹ̀dá jìn ó jìn ìjọ̀run lọ. ibo eke yẹn explain mi ò mi ò lóbi mi ò lóbi kankan jíjẹ jíjẹ gbígbé bọ́lẹ̀ ẹ̀ mọ̀ kó tó ṣẹlẹ̀ mi ò sá lọ mo ṣe máa sá lọ. mo rí ẹ nǹkan tó yẹ kí mo ti ń tẹ̀lé bọ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ mo kò wò pé ó ní nǹkan tí mo fẹ́ bá ẹ sọ bó irú ti pọ̀ jù kò yé mi ẹrú dé máa bá yan àti sọ̀rọ̀ o nílé bẹ́ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ o kò máa wo ẹ kò máa lejú wọn náà lejú wa tẹ̀lé wọn lójú ẹjọ́ bẹ́ẹ̀ bọ́dí kò máa máa lejú bẹ́ẹ̀ bọ́dí dé ṣe máa ń lejú yẹn kò dé kò lè pè mí because ó ní nǹkan tí mo fẹ́ bá ẹ sọ mo ní ẹni ẹni tó kàn lè máa fọwọ́ kò máa jọ fọwọ́ para wa lára mo dẹ̀ tún wá ti wá wọ́ ọ̀jẹ̀ mo ti ń wù ẹ látijọ́ ẹ pé mo láìkí ẹ mo hm? láìkí ẹ gan owó kò mọ̀ pé ah, mi ò kò mọ̀ mi fẹ́ sọ èrò ti pọ̀ jù. I like you too. Ah, you know like you but ó mọ kó ṣẹlẹ̀ tí wọ́n bí wàá ṣe jọ máa pè yí ẹ̀ ní fóònù dẹ̀ ti láìpẹ́ wá tọ́jú ẹ̀ like mo mi mo mi fẹ́ ṣàlàyé fún mi sí kí. èmi náà like ẹ. oh thank you èmi like ẹ gan. next time you just play smart with the smart people. òkùnkùn ń ṣú òkùnkùn ń ṣú. ẹ̀dá rí ninu e ẹ̀dá rí e daji jìn ó jìn jọlọ ní oṣù bìbìrì. I don tire for this area ibi báyìí ti sún mi mẹ́rin kí là ń bi ń bí gangan gan àwọn ọ̀ràn ọ̀nà mo fe yà. I don tire I don tire. ọ̀gbẹ́ni ọbẹ̀ já ni o èyí tó ń ro yìí tó bá ro lásán ó máa ń rún gan for this arena wey we dey mo fẹ́ mọ̀ ṣá mo fẹ́ mọ̀ bí tó fẹ́ gbà tó ní báwọn eruku ń bẹ̀ tó bá dẹ̀ lọ dánwò lásán ikú ò dá lásìkò yìí o so nǹkan tó ń sọ ẹ̀kọ́ ya gbójú ọmọ ìyá mi wetin talk say i talk now. ẹ má jẹ́ ká máa tanra wa ẹ má jẹ́ ká máa dẹ́rù bara wa me sef don tire ah, ah i don tire ṣé na here we go die. ọmọ na like this we go dey dey and na here we go die tó máa ń gbọ́ níbí ló máa kú sí bóyá ló máa dé ibi la máa kú sí báyìí wa èmi ti wà bí lágbàá tí mo ti wà ní seven years old tó yí ẹ bẹ́ẹ̀ wọ́n bóyá ń lọ so gbogbo àwọn pé ẹ fẹ́ escape àwọn tó try ẹ lọ́jọ́ iwájú wọ́n fi ilẹ̀ ṣaṣọ bóra ni o bíbá pé ẹ fẹ́ ṣe pass over night fúnra yín ni tẹ́ bá sọ pé ẹ fẹ́ lọ máa escape advice mo máa ní fún yín ni pé kẹ́ gba àbí tẹ́ wà báyìí. babe if you no work for them you e go work for me. ọmọ ẹ ṣe mí kò lè work mo advice yín mo mọ nǹkan tójú mi ti rí níbi tá a wà yìí ẹ má lọ máa rò pé ẹ fẹ́ escape ẹ kàn fẹ́ para yín ni. òdì ẹ̀ bó ṣe rí

Oh, let's go together. Me said one for more. Oh my God! I want my more. friends in advance, you know. What's money in advance? Are you sure of what you're saying? Ó de dá ẹ lójú nǹkan Make me understand. Na wetin I tell you be that. Obìnrin ni ọ̀gá wọn. Kúbàdé lorúkọ ẹ̀. Ó máa ń fi àwọn obìnrin ṣe hired assassin. Are you sure? Ó de dá ẹ lójú pé o mọ ibi tó wà. Ó dẹ̀ dá ẹ lójú pé ta bá débẹ̀ àmárí wọn mú very well because ọ̀la ni death competition which one has to kill another to survive. wá ìwọ rẹ orò ọsùn ìyá. mo dáràn mo gbọ́ gunshot nísìnyí. àwa náà gbọ́ gunshot náà ó lè jẹ́ pé wọ́n ti drop èèyàn kan jungle nìyẹn. bọ̀ àlá tí mo lá orí bá kan. Ah, ah èwo ló ń sọ yìí ó ní ogbóhùn ìbọn gọ́tà náà dẹ̀ gbọ́ nìyẹn ó tún sọ pé ó tún lànà kí ni gbogbo yẹn náà. oṣù oṣù oṣù. and what is going on here? ẹ̀ẹ́dẹ̀ ni wọ́n fẹ́ wá pè yín. move everybody move. oṣù òkùnkùn tó ṣú kò sẹ́ni mọ̀lẹ̀ ó máa fi mọ́ ìyá oṣù. And what are you doing there? No. oṣù. òkùnkùn láyé kò sẹ́ni lè. Oh my God! Oh my God! torí ẹ̀ mo ṣe sọ fún ẹ pé kò wálé ni torí èyí la máa ń ṣe vet training tá máa ń ṣe fún wọn ní every six six months. Okay. so ẹni tó bá ti qualify nínú wọn ni a máa make sure pé àwọn èèyàn pick in wọn so fọkàn rẹ balẹ̀ i'm very sure pé máa rí ẹni tó bá fẹ́ nínú wọn ẹ eh, well conscious ṣe pé mi trust ẹ understand mo trust ẹ but um, iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí iṣẹ́ àwọn òyìnbó ni wọ́n dẹ̀ wà very desperate in fact ibi tí wọ́n ń lọ ọkùnrin ò lè wọbẹ̀ obìnrin nìkan ló lè àlá òkú wọbẹ̀ so the only thing tí mo fẹ́ is just two girls àwọn ọmọ tí mo dẹ̀ fẹ́ yìí ó ń láti wà smart ó dẹ̀ ń láti wà desperate àwọn méjèèjì mi ìfẹ́ fọkàn mi ò mi ò mi ò sọ pé um, iṣẹ́ tí o ti bá mi ṣe tẹ́lẹ̀ fuck ups wà ń bẹ but this time around I want it sorted like once. Mm-hmm. I need you to trust me kò yẹ ṣé rí ọmọ tí èmi bá train to qualify tí ò mọṣẹ́ ṣe á jẹ́ pé ọmọ yẹn ti kùnà. yeah mm-hmm. I know that. so no worry. thank you one two three go. ẹ ò sí rò déédéé. òjé. ẹ bá mi sọ fún ìyá mi. òjé. ẹ sọ fún fún the strongest shall live. one two three go. you fall down you die. go. more time. Everybody para sórí ìdúró The boss is coming. Respect. The Lord of Cuba. The Lord of Cuba. The Lord of Cuba. Respect. Captain. Yes, boss. Ó sọ pé àwọn girls ti ready. They are fully ready. 100%? 100% sure. Okay then. Ẹ lọ síbẹ̀ yẹn, kólúkálukú lọ mú nǹkan tó lè fi jà, tó lè fi yege, tó máa fi wà qualify fún nǹkan tá à ń ṣe yìí. Move. Go! ẹ ṣera yín léṣe ẹ bára yín jà ẹ para yín èyí tó bá yege nu yín òun lọmọ Cuba. Are you sure you're ready? Yes, I Good luck. Best luck. Go, move. One, two. Fast. olóde. Only the strongest shall live. No party party for jungle. oh, Oṣù. No party party for jungle a big Only the strongest shall live. Òkun tó ṣú, kò sẹ́ni mọ̀lẹ́ ó máa fi mọ́. Yeah. kuni My name is Slay. slim but mighty. I killed the star girl. I killed the star girl. why they call me star girl. ẹ bá mi wá jìtà ẹ filẹ̀ fọmọ tó sábì ẹ filẹ̀ fọmọ tó sábì. expect ma uh, I need uh, a very very good uh, hired uh, that uh, that can carry out a very good mission ní Benue uh, at least three of them ma the uh, the, the warbedded ones among them. James tó ní kí wàá bá mi ó mọ̀ pé professional ni mi when it comes to the aspect of assassin and drugs yes. so kò síbi tẹ́ fẹ́ lọ ju bíbá iná lọ. And then you want three I had a assistants? Yes, ma'am. Okay. So, um, how much are we talking about? Oh, oh, great. Um, <laughs> he has prepared a very huge amount of money. 11 <laughs> good million. <laughs> For how many people? Uh, it, it, it's just four senators and uh, six of their PAs. Uh-uh. Uh-uh. Here you talk. Four senators and six PAs. Yes, ma'am. That is huge eleven million. eleven million. Ah, ìwọ bàbá òun ṣe lébi ọmọ mi tó jókòó yìí nọ́mbà one ni nínú àwọn obìnrin kò kí ń ṣe é tì kò yé yín òun fúnra rẹ̀ máa ń gba ten million fún iṣẹ́ so you're talking about three of them mẹ́ta wọ́n lè fẹ́ lọ pààyàn mẹ́wàá ẹ wá ní eleven million no bóyá tẹ bá ti dé ibi tẹ ti wá padà kẹ́ fún James kó pè mí we don't do such. Yeah, uh, okay uh, uh, uh I'm sorry ma uh, probably we'll make it uh, twenty million naira. now you're talking. ọ̀ọ̀ uh, uh, um, ẹ má bínú ma make it twenty two million. ibi tó yẹ kó wà gangan nìyẹn twenty two million ló yẹ kó wà even gan twenty five tá a bá fẹ́ sọ̀rọ̀ ẹ understand ibi tó yẹ kó wà nìyẹn ẹ sọ fún James pé kó pè mí ó mọ bá a ṣe ń ṣiṣẹ́ clean job de làwa máa ń ṣe thank you for coming mm-hmm. thank you. bíbí àwọn ilé tó ń ṣe ìbá mi lára mu já ṣe kí ní ìnà wọn. ara balẹ̀ àwọn ọmọ ṣe ibò má lè ká fojú ọtí ṣe. ojú ọtí ojú ọtí ẹ̀ ló máa ń dùn jù ẹ́ mi ò lè tó ń ṣe yóò bá mi lára mu jàre abẹ́ẹ̀gì. lọ ṣe wèrè lásán ṣó mọ̀ pé mi àti ẹnìkan la wà níbà máa fi ìbọn ìmàfi fọ́ orí ẹ̀ dànù. jọ jọ fi Ọlọ́run mo bẹ̀ ẹ́ ní jọ. sọ̀rọ̀ few questions láti bẹ̀rẹ̀ lọ́wọ́ tí o bá dẹ̀ ti dáhùn ẹ̀ correctly o ti kú ni. ẹni tí tó bá béèrè lọ́wọ́ mi máa dá ẹ lóhùn jọ tó lọ́hùn kọ́kọ́ gbé ìbọn wẹ̀. mi mi mi olùkó smart. mo fẹ́ ṣeré ni o. ó lè smart tó àtàkùn ẹṣẹ. kàkàkàjà ṣàkàpọ̀ ẹkùn wọn aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. àní kàkàkàjà ṣàkàpọ̀ ẹkùn wọn aṣọdẹ wọn eh, lọ́tọ̀ọ̀tọ̀ ni. mi ò fi ìgbà kankan fi gbà rí mi ò láìkẹ́ rárá kò yẹ ok ṣé mo ti wá ṣe ẹ̀yìn sí lórí mo ní pé ẹ wọnú ara yín ẹ gbádùn ara yín ìyẹn wá ní kò pa mí product just like that kí ló ṣe fún ẹ. ọmọ ẹjọ láti understand mi ọmọ yìí ló fẹ́ kọ́kọ́ pa mí kí tó pa ẹni yàrá lògùn gbé ẹjọ. kò rí bẹ́ẹ̀ àbí tó bá tún ayé wa ṣá kẹ́rọ má jẹ̀lé. yes boss. ló bá mi mú pàlà wá. ah ṣé tútù yẹn àbí gbígbẹ. ó dàbí pé ti padà ya wèrè dọ́mú lùwà fún mi ọmọ ẹjọ kò rí bẹ́ẹ̀ ah, ẹ try to understand me ó fẹ́ pa mo fásitì lọ ni ẹni ara rògùn gbé wa. tí o bá hàn ọ̀tẹ̀ kò ní kọ́kọ́ fẹ́ pa ẹ́. wà láì tàlà mi ò ọ̀tẹ̀ mi ò ṣe kọ́kọ́ fún àtọ́. má mi ò ṣe kọ́kọ́ fún. kò sí wàhálà tó bá súnlẹ̀ ayé wa ṣá. mama ṣe ń pa straight. ó rà pé north kan ti yọ lórí ẹ̀ ṣá ṣé mo rú ẹ kó pa ni. gbàtí mo ti mú bọ̀dé mu pa straight bẹ́ẹ̀ ni kò kú. mú ìbọn yẹn fún star girl. ok ma. star girl mo mọ̀ this is the only thing tí mo lè ṣe fún ẹ tí mo lè máa fi dùn mo fẹ́ compensate ẹni kò yẹ ìbọn ti wà lọ́wọ́ ẹ ṣe nǹkan tó bá fẹ́ ṣe tí kò best friend ẹ ló pa mo lè fi ah boss wọn appreciate tẹ ṣe fún mi Ah, Hi. Yeah, hello. What's your name? My name is Angel. Oh, Angel. Do you mind being my angel? To you, you ní rárẹwà báyìí kó máa gbé. E. You damn beautiful. Thank you. Èmi tó ń wò yìí I'm the incoming governor of this our very state. Ó ti rí mi o, ó ó ti rí mi ó ti rọ́lá kàlọ́ ó ti rí mi ó ti ṣoríire. Huh? Now, hmm. ah, Angel, can you just turn around? Come on. Damn! You beautiful. Ṣé o ò ní mind kí gbogbo ọ̀nà mọ́tò ìsirà wíwọ́n tó tọ́ bẹ́ẹ̀ náà? It's okay. kí n straight down. all right reception àbí. okay. oṣù oṣù òkun tó ṣú sẹ́ni mọ̀lẹ́ ó máa fi mọ́. oṣù. oṣù. ogun láyé kò sẹ́ni lè láyé já ìrírí bẹ́ẹ̀ láyé ojú ẹni bá rí ló lè sọ àgbà tójú rẹ̀ jìn wọlé bẹ́ẹ̀ bí lè rí ariwo oṣù. <laughs> ah come on relax ó yẹ kẹ́ mọ ọ̀rọ̀ yàn tí mo jẹ́ èmi ó yẹ kó yẹ èyí jù yẹn lọ èmi Ọ̀túnba Jagunmólú ah ah a ní gbogbo ohun tí n bá ṣe àṣegbè ni a kì í fi ọ̀rọ̀ àná lọ òkú tó bá ti kú yeah. ah what is that. Angel. oh angel uh, um, olóye na i will call you back in a bit alright mo wọn ti gbé nǹkan tí mo mọ̀ jẹ́ dé <laughs> eh, angel come come come right inside come in come in wow. Dear, you're so hot. <laughs> What are you doing with this umbrella? It what? rárá o ah, tẹ́ bá rí àwọn sars tẹ́ kó sísàlẹ̀ tẹ́ bá rí bọ́yìí bẹ̀rẹ̀ sí ní embarrass mi wọ́n láwọn àwọn fẹ́ wo nǹkan tí mo fi sínú bag wọ́n bẹ̀rẹ̀ sí ní tú bag mi ah ah why. mama dear má bínú ó yẹ kó oh i can understand but yẹ kó yẹ sórí irú àtàǹjáde fún position governor báyìí mo ní protection hmm? ọ̀rẹ́ mi ig ló ní káwọn yìí máa ṣọ́ bọ̀ kò ń ṣe ah, tiwọ́ ah. hmm. you're my angel you know. Come, come, come calm down. Mo wá láti wá bá For real? Yes. Màá bá yín ṣeré inú yín á dùn. Ah, ah. Ó kàn jẹ́ pé kọ́lọ̀ ń jẹ́ kẹ́ lè rántí kọ dé ìtọ́jú ọ̀nì sílẹ̀ fúnra yín. Mo máa rántí, màá kọ́ sí mẹ́mọ́rì mi. Ẹ má wọrí. Yes. Ẹ calm down. <laughs> calm down. Ah. Oh ẹ̀yẹn má wọrí ẹ̀rọ ọmọ ẹ sọ pé ẹ̀rọ ọmọ. kí ló tún fẹ́ fọ umbrella ṣe ojú ọ̀wọ́ ọ̀nù lè nà. ẹ wo ẹfin yẹn lẹ má wọrí ẹ ń lọ sọ́yọ́ ẹ̀ kan jù aláàfin ọ̀rẹ́ ibì kan. eré ọlọ́mbrella ló fẹ́ bá mi ṣe mọ́ irú ah, ilé yẹn rí. ilé yé yé mo gbé please please jọ̀ọ́ please I, I've money I'm a rich man. máa fún ẹ lọ́wọ́ sọ́kọ́ tó fẹ́ máa fún please. jọ ah, àwọn ọ̀tá mi ti mú mi. èèmọ̀ èèmọ̀ èèmọ̀ ẹ̀ èèmọ̀ ẹ̀ èèmọ̀ èèmọ̀ èèmọ̀. ọmọ rẹ o. Èèmọ̀ èèmọ̀ èèmọ̀ rẹ o. Inú Kúbà dùn gan sí iṣẹ́ tó ṣe ṣe, iṣẹ́ jagun. Ó dẹ̀ ní kí n sọ fún ẹ Meaning? Meaning kudos to you tí eegun ẹni bá jẹ òrè orí aya tọkùn àwọn yorùbá dẹ̀ ni yínníyínní kẹ́ni ṣe mí gbogbo gbà nínú mi máa ń dùn tí mo bá rántí pé èmi ni mo mú ẹ dé jungle tí mo bá rántí pé èmi ni mo gbé ẹ lọ́jọ́ náà lọ́hùn kí wọn náà tó di nǹkan tó dá lónìí <laughs> Stella I'm proud of you kúbà ní kí n sọ fún ẹ pé kò tán síbẹ̀ o torí pé ó kù báyìí ní ìbọn ró. next iṣẹ́ lele her name is Mo iṣẹ́ ilé ìgbọ̀ngàn níṣẹ́ tó máa fún ní promotion tó fi máa jẹ́ nọ́mbà one nínú gbogbo wọn ninja kuba that is the former number one gbọdọ̀ nígbàgbọ́ pọ̀ lè yanjú ẹ̀ máa forward gbogbo details orí mail ẹ̀ tó bá máa good luck. ojú akùn ń pọ́n. ó ń pọ́n ó ń pọ́n. ojú akùn pọ́n. ó ń pọ́n ó ń pọ́n. ìrù akùn lè. sí lówó ìgbẹ́ lówó àwa ń ṣiṣẹ́ ajé ní jọ́ngù wa ẹ má fojú di wa ẹni bá fojú di wa o ẹ bọ̀rá bọ̀ láṣọ. ìdọ̀tí lówó ìgbẹ́ lówó àwọn ṣiṣẹ́ ajé ní jọ́ǹgù wa ẹ má fojú di wa ẹni bá fojú. you have done well àmọ́ mo fẹ́ kó mọ̀ wípé kúbà rí ẹni kúbà ṣe ń pé ẹ lẹ́ni tí kúbọ̀ bá rí ẹ mọ́lẹ̀ ni á pẹ̀lú mi àwọn Yorùbá sọ wípé bàtà lukú lọ sóde ìgbéyàwó rí kó tó wá di ohun àlùpàtì sí àkìtàn èmi tó ń wò yìí mo wà ní position tó wáyé tẹ́lẹ̀ náà ìgbà tí wọ́n máa take over kí ló ṣe fún mi o execute mi same thing tèmi náà ṣe fáwọn aṣíwájú mi nìyẹn so the circle keeps going on and on tó bá ti di pé ìwọ náà wá wò pé ah iṣẹ́ yìí sún ẹ same thing tó ṣe fún mi ló máa ṣe fún wọn náà star girl. A word is enough for the wise. Stargirl! Stargirl. Stargirl! What's up? Good morning. Kubani. Oh. Let me do this. That's my pick. fúnra rẹ̀ wo inú mi dùn sí ẹ gan ṣorí mú tó bá mi mú balẹ̀ yẹn kó o lè mọ bínú mi ṣe dùn sí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní eighty percent love ni mo ní sí ẹ àmọ́ nísìn ó ti di hundred and ten percent ìfẹ́ yẹn ti pọ̀ ju bí mi ṣe wà yìí kò yẹ tí mo bá dàgbà tí mo bá dògbò ìwọ ni màá fẹ̀yìn lẹ̀ fún ó jọ mí gbogbo nǹkan ló fi jọ mí mo wá ní gift kékeré kan tí mo fẹ́ fún ẹ bẹ́ẹ̀ kó lọ ṣe fàájì ilé ayé ẹ̀ kò yẹ just four million naira fi gbádùn fi ṣe nǹkan tó bá wọ̀n ẹ́. <laughs> thank you boss. you deserve it kò yẹ send me your account number kí n lè ṣe nọ́mà. Eh? yes boss. give me a hug. <laughs> thank you. ìdọ̀tí lọ́wọ́ ìgbà lọ́wọ́ àwọn ti jáde níjọ́ òwò ẹ má fojú di wá ẹni bá fojú di wá o ẹ bọ̀rá bọ̀ láṣọ. kèyíé kèyíé ẹ máa. bá mi sọ fún kúbà pé thank you. ẹni fojú di wá. lójú àná òkú ẹbọra bò láṣọ. àwa lọmọ tí ń jáde nílé màmá tán nílé. ojú akùn ń pọ́n. kò ń ojú akùn ń pọ́n kò ń ìrù akùn ń lè. mo sọ fún ọ pé lónìí ni kò ní dọ̀la yàrá kò ní gbẹkùn kó tún lòun ọgbà jẹ tó bá jẹ bẹ́ẹ̀ ẹnìkan bẹ jẹwẹ ẹnìkan bẹ jẹwẹ nítorí títí ẹ mo dégbò olúkorobójó ikúnukú gbogbo wọn ni wọ́n pa lórí mo dégbò onígbàjàmọ̀ ọ̀tàlélégbèjà kàlàmọ̀gò gbogbo wọn ni wọ́n yọ gẹ̀gẹ̀ lọ́rùn inájọ́ forísọ̀ ti lórúkọ sí adáhùn sí àgbègbè gbẹ́nu gbófi gbóṣèlú lórúkọ sí oníṣègùn àti òròfò lágbá lágbá lágbá lórúkọ àwọn ìyàmẹ́ ẹlẹ́yẹ àwọn ẹlẹ́yẹ tóró mọ́gámọ́gá ẹyẹ mọ́gámọ́gá tóòró àfijọ́ ẹyẹ tó jẹ ní gbàgbọ́ kọ́ ẹ̀ yíyan gbólógbé ẹyẹ jẹ fún mi ènìyàn mọ́ bi ọyẹ ẹ̀rọ dẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹ wọ́ọ̀ ẹ̀rọ dẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹ wọ́ọ̀ ọyẹ ẹ̀rọ dẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹ jáàgùn ọyá kò fi sẹ́nu rẹ̀ àṣẹ ló fi sẹ́nu ọ̀dàṣẹ ọ̀dàṣẹ ọyá ẹ̀wí ayé ló wí ẹ̀gbọ̀n sì ti gbà á òní ògúndógúndó mo bá wọn jẹ yán àrò ló ṣe bẹ́ẹ̀ tiẹ̀ tí mo bá ni wọ́n fi gbọ́ mi fún mi eégún lẹ́bẹ̀ẹ́ lọ́pọ̀ tó wọn kò sàlẹ̀ bẹ́ẹ̀ sí bọ́wọ́ bá kírírí

àfigbẹ̀yẹ ti jẹ ní gbangboko olùgbẹ̀yẹ ajabọ́mọ ènìyàn mọ́bi ajabọ́mọ ènìyàn mọ́bi yìí tí wọn ò fi sí ọ lọ́wọ́ wọn ò ní bèrè rẹ lọ́wọ́ rẹ ọyá ń de. àbá gbọ́n nǹkan tí mò ń sọ ẹnikẹ́ni tó bá wọ tútù sọ́nù ó tọ̀ wọ́n ní nǹkan tó rí ni ọ̀rọ̀ ní òye ọ́ mo wá fẹ́ kọ́ tẹ́tí gẹ̀lẹ̀tẹ́ kó o fi gbéyàwó rọ̀ ọlọ́gbẹ́yàn nìkan ní fọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́gbọ́n o òmùgbà sì fọ̀rọ̀ tiẹ̀ nìkan kọ́gbọ́n ìdí tí mo fi ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ọ ni pé wọn ò fẹ́ ikú tá a fẹ́ kó pẹ́ lẹ́dìí ẹ̀kọ́ wá padà wá pẹ̀lú wúrẹ́ sọ pé nǹkan tí ò dáa ni. ìgbàkigbà tó o bá ráyè láti pa kúbà ẹ̀ẹ̀kan péré ni kó o pa o tó o bá gbìyànjú àti palẹ̀ kejì ó léwu sọ pé ó ní iṣẹ́ yẹn lásán. ẹ ṣe èmi náà mọ̀ pé akọ̀làdá akọ̀nìdà ẹni tó bá wa mú dání náà ó ní láti lakọ. ó ní láti lakọ tó tọ nínú mi dùn pé ọ̀rọ̀ tí mo sọ ti yí ọ sórí tó bá jẹ́ ti pípọ́n ti pípọ́n ẹyẹkẹyẹ kò lè pọ́n láyé kó gbére ẹyẹ àparò tó bá sì jẹ́ pé ká funfun ká funfun ni kò sẹ́yẹkẹyẹ tó lè funfun bíi ti lékèlékè sórí tí mo sọ fún ọ tó bá ti mú un ṣe ọ padà wá yìn mí láwo. ọ̀dà dákun má gbàgbé o. kùbà èèyàn ló wà lẹ́yìn ọ̀rọ̀ tó rò fi ń ké o mo fẹ́ kó mọ̀ pé èèyàn ló wà lẹ́yìn èèyàn tí wọ́n fi ń pèèyàn ní àlébà ó gba inú mi láti fi gbogbo ẹnu sọ pátápátá pé àti ràn mú gángan ìwọ kúbà kò ṣẹ̀yìn ẹ̀kọ́nà èmi kìíní tí èmi àti ẹ bá jọ wá ní iṣu ọ̀rọ̀ owó tí mo dẹ̀ sọ fún mi pé mo ti lo owó yẹn kò yẹ kó máa bá mi fà mo lè máa respect ẹ̀ ń ta pọ̀ láàrin èmi àti ẹ àmọ́ bá ṣe ń bà bọ̀. captain ẹni tí ṣọ̀gbọ́n bá tọ́jú ẹ̀ ya igi lóko tó bá gbọ́n dúdú àrà àṣàpamọ́ wo ni o a lè jọ máa ṣeré kájọ máa mú lórí tébù kan náà nǹkan tí mo fi jù ẹ lọ ó ṣe pọ̀ gan-an tí ò tiẹ̀ mọ̀ rárá gbọ́ mi tí ò bá sanwó mi sínú àkáǹtì kí n tó lajú kí n tó dì mo lè palẹ̀ mọ́ ẹ nílẹ̀ nǹkan tí máa ṣe fún ẹ. ó ti gbàgbé pé mi captain adẹ́tẹ̀ ni mi mi ò lè fún wàrà àmọ́ mo lè dá wàrà wọ́nu watch out kuba mo lè dá wàrà yẹn watch out. èmi kuba jàǹbá ò ní ṣe òkúta àfẹnitẹ́mi bá tijú captain <laughs> wàá rí mi wò bí ìran. oṣù òkùnkùn oṣù oṣù òkùnkùn oṣù òkun tó ṣú kò sẹ́ni mọ̀lẹ́ ó máa fi mọ́. Yeah. bàbá tójú rẹ̀ jì wọlé bẹ́ẹ̀ bí lèrè ariwo oṣù oṣù òkun tó ṣú ṣẹ́ẹ́sẹ́ ni mọ̀lẹ́ tó máa fi mọ́ òkun tó ṣú kò sẹ́ni mọ̀lẹ́ tó máa fi mọ́ okùn láyé okùn láyé òkùnkùn ní. òkùnkùn ní. Kuba ìwọ ti gbàgbé ni pé ọmọ èèyàn ló gbé kòkòdé gbòòrò kó tó dórí ìṣàkúnlẹ̀ wọ síbẹ̀ ohun agbára ìlélẹ̀ máa fọmọ́lẹ̀ lónìí gbogbo ohun tó ń jagbára nu ayé ẹ̀ tán torí èmi fúnra mi mo ti jẹun gbogbo lódìdí lódìdí mo ti jẹun gbogbo lédìdí lédìdí mo ti jẹ gbogbo ìdìdí mo yó bárabára. inú ẹ̀dá jìn o ó jìn ìjọrùn la yeye ògùn ni òkùnkùn ṣú òkùnkùn ṣú. ẹni tó bá máa kú kó kú ẹni tó bá máa kú àkókò èmi ni captain bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni èmi. ẹ̀fún àti èdì ẹrú olúfẹ̀ ní ṣe ẹ̀fún kó bá mi lọ fún captain èdì kó bá mi lọ di captain pa torí egúngún kì í nu atọ́kùn egúngún tó bá nu atọ́kùn àti wọ ìgbàlẹ̀ are dangerous gan. Mm ta nìyẹn kó wọlé. Ah, star girl báwo ni ọmọ mi kí ló ń ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ mo ní kí ló ń ṣẹlẹ̀ ok ọmọlógo lọ́dọ́dẹ̀ mi ní sísìn rúùmù ń bọ̀ nsìn mo sáré parí nǹkan kan àníkú lọ́dọ́dẹ̀ mi sísìn rúùmù máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nsìn. òkun tó ṣú ah, ah. kò sẹ́ni mọ̀lẹ́ ó máa fi mọ́. star girl. kò ní ní dá fún ẹ. èmi ọlọ́run ẹ ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni èsúrú ẹ ti wá pàdé dà ó fẹ́ máa lé ajá títí mi nígbà ọmọ tẹ́mi train. káì náà kí ló ṣe é ṣé ìwọ ti rí ẹni tó fi kóńdó palábà wọn. ẹ wá náà àwọn tí mo kó sínú lẹ́yìn dáa. àgbà tójú rẹ̀ jìn bẹ́ẹ̀ bí lèrè ariwo oṣù oṣù òkun tó ṣú ṣẹ́ẹ́sẹ́ ni mọ̀lẹ́ tó máa fi mọ́ òkun tó ṣú kò sẹ́ni mọ̀lẹ́ tó máa fi mọ́ òkú wọn dúró díẹ̀ ooo oh, ẹ ti pa wọn nice one who's that girl. mo ti ń dúró de ọjọ́ òní mo ti ní tí ọlọ́run ò bá pa mí nínú kí n pa ẹ́ àbí kó ṣe ikú pa mí torí àyà ọjọ́ òní ló ọ́dà púpọ̀ pa àwọn èèyàn méjì tó special fún mi láì fún mi. lóòótọ́ èmi ni mo give order pé kí n pa boyfriend ẹ̀ èmi kan mo give order kan pa ẹ̀ náà ṣùgbọ́n tó bá farabalẹ̀ wà á mọ nǹkan tó ṣẹlẹ̀ fẹ̀kàntẹ́lẹ̀ èrò oníṣòro ọkọ̀ títí kan máa bọ̀lẹ̀ èmi ti wò pé tí bá ti lù tán wọn pa ẹ́ fúnra mi àmọ́ náà ti wá bẹ́ẹ̀ ṣe o ti fẹ́ sí ara ẹ o ti fẹ́ níwá bí wàá rí kún eléyìí. má dààmú ara ẹ nítorí pèmí náà ti wádìí agbára ẹ tọmọ ara ẹ bá ń gúnyán ní odó ìdágìrì àsìkò lẹ̀lẹ̀. Ah! rí bẹ́ẹ̀. bèbè. azà. ó dé bá mi sọ̀rọ̀ náà kí ló tún ṣe báyìí fún mi. ó jẹ́ kí n rest látàárọ̀ kí ló tún fẹ́ kí n tún báyìí sọ báyìí. mo sọ fún yín pé ó tó fún mi yẹn kò lè tó mi mo ṣe ní ibi two hundred k sí i. two hundred thousand again. pọ́tọ́tọ́ ní nǹkan tó bá mi sọ lórí fóònù náà nǹkan tó bá mi sọ ní mo transfer sí ẹ náà ó tún sọ̀rọ̀ nǹkan míì. thank you ṣé tó bá yẹ pé o ti fún mi ní gbogbo ohun yẹn ṣé màá tún máa bèrè sí i ní ọjọ́ tí mi ò fún mi. sọrí ìgbà tí o wọlé ṣó tilẹ̀ fún yẹn ṣá. o ti sẹ́ ẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀. ìwọ mo mọ̀ pé o smart àmọ́ kò sí bó ṣe lè gbọ́n tó o ò lè gbọ́n tó ẹni tó ń ṣó ẹ. stargate relax mo mọ̀ pé kúbà ló máa sọ pé kó wà pa mí bọ́ mo fẹ́ kó rántí nǹkan kan pé tó bá pa mí kúbà ló máa padà pa wọ́n náà. kúbà ah, tó bá rà dán. really. àǹtí ẹjọ torí ọlọmọ wá kí wọn ni ẹjọ mi ìmọ̀ wọn rí rárá rẹ ẹjọ torí lẹ́sẹ̀ láìpẹ́. jẹ́ jẹ́ ẹ ẹ stand here please. jẹ́ kí ni jẹ́ kí mi ẹ̀sẹ̀ sọ̀rọ̀ rántí àtẹ̀yìnwá rántí pé mi ni mo jẹ́ kó dépò tó dé don't do this to me please I beg you in the name of God. Bastard. Yeah ó tún ti rí miss kọ́ọ̀mù lẹ́yìn kí ló ń pè mí fún kí ni problem ẹ̀. <coughs> ilẹ̀ pẹ́pẹ́. stargate. olóṣì yẹn èmi lè ní pé nọ́mbà ẹ̀ tó on discharge. ah how much my body my ma discharge. èmi ń béèrè information lọ́wọ́ ẹ̀hún fún mi lóko ó yá náà sọ fún mi níbo ni ṣẹ̀yẹ wà torí ó ní o ní information ẹ̀ lọ́wọ́. ṣẹ̀yẹ mi ò mọ wẹ́rà bá ọ̀tẹ̀ mọ̀ mọ́bi tó wà. Ah! Ah! bóyá náà ṣọlẹ́dà ti sọ fún mi. ṣẹyẹ ṣẹyẹ wà ní àyégbàmí street akóore ní Iléṣà Pink Dream Hotel ah! ṣàgẹ̀. kàkàkájà ṣàkàkọ ẹkùn wọn aṣọdẹ wọn Alpha Bridge. Tell him Abimbola. Okay. Hello, sir. Receptionist. Thank you, sir. A lady is here to see you. Her name is um, Abimbola. Ah, uh, ẹ jẹ́ kó máa bọ̀. Ẹ mọ̀ tí expect Okay, thank you, sir. Thank you. You're welcome. Okay, Emma máa lọ straight, okay? ẹ̀rí rúùmù yẹn apá ọ̀tún yín Stafford Bridge. All right. Thank you so much. You're welcome. Okay, no problem. All right. Ah. Hello. Me and someone come by this my credit and uh, like two hours. Two hours, my credit. Come in. Hi, darling. Hi. Hi. Èmi kò miss ẹ, mo miss ẹ Báwo ló ṣe miss mi? Gan dududu. Ṣé wọn kò ṣẹ̀ mí? Kí mo ṣe? Ó ṣẹ̀ mí náà. Ó yẹ kémi àtẹ́jọ́ débí ni. Ah, ah, ṣé báwo ló fi wọ́n kọ́ dé ibẹ̀ máa dé àwọn abẹ́ ẹ̀ lẹ́ta? Àbí nígbà tí mo dúró dúró dúró dúró tí mo dẹ̀ pé ẹ tó tètè dáhùn, ṣé mi ní máa lọ? Why are you my charging me now? Don't expect me. mo ṣẹ̀fẹ̀ bí ẹ̀sìn ni pé ah, ah. ṣe ọ̀dà fún kankan ni. láì ṣe adákujàkùkù báwo máa ṣe ọ̀dà tí mo ṣe dé nísinsìn. o hmm. lè ti béèrè kan ní reception. Hmm, mi béèrè kankan. kì í ṣe pé bóyá èèyàn kan ń tẹ̀lé ẹ̀ bọ̀. ṣé bó ti sọ fún mi pé tí mo bò kẹ́hìn àwọn ọmọ ẹni bò dání. èmi kankan ní ẹni bòdì náà tó ní tó bá ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ kó má mú anybody dání. Thank God you are alive. mo sọ bẹ́ẹ̀ mo ní pé wọn ò ní kú ní rèwerèwe nínú fámìlì mi. ọlọ́run ọ̀dọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. mo mọ̀ pé kò sí kankan tó máa kú ní rèwerèwe nínú fámìlì mi ó tún jẹ́ kí n fojú rí àbúrò mi láyọ̀ àtàlàáfíà ọlọ́run ṣe ọlọ́run ṣe you don't know how happy I am inú mi ti dùn jù láti fojú kan ẹ bèbè ọmọ ọmọ. ó ṣì dànù kò séyàn mọ́ káwọ́ ẹni bá rìn ló kù tọ́ọ̀rẹ́ bá dání kéèyàn má fi ṣèbínú nítorí pé ẹni abínibí ń ta ni <laughs> ilé ayé ilé ayé tí bàbá ń fi ọmọ ṣe owó tí ọmọ ìyá méjì ń tara wọn torí àti jẹ ẹ̀yin bọ̀dá ṣẹyẹ. Stella aláìmoore ni ò moore rárá àṣé lóòótọ́ ni wọ́n sọ wípé téèyàn bá rí èèyàn tipẹ́ kéèyàn fura sí i tàbí kéèyàn gbórin ẹsẹ̀ so ìwọ ló ń bá mi sọ̀rọ̀ báyìí ojú ẹ ni wọ́n ṣe pa mí o ò dé béèrè mi o sọ pé bo ni mo wà o wá mi kàn o wo pé bo náà tiẹ̀ sin mi sí o kàn rí mi sí o kàn lẹ́ sọ pé ọmọ ìyá kan ṣe kíní kan mo fẹ́ hàn kí o fẹ́ gbá mi lójú kí ni tí mo gbé. sọ̀rọ̀ pé mo wá ṣe rí bíbá yẹn oya you go inside the bedroom. Yes, ma. What is going on? why tó point ń bọ́ sí mi kí ni mo ṣe fún ẹ tó le tó mo sọ̀rọ̀ lẹ̀ pé o wá mi ò ṣe kọ́kọ́ ó dẹ̀ náà bọ́ sí mi kí ni mo ṣe tí mo fi deserve láti sọ pé kò kú o yìnbọn fún mi. lórí òṣìṣẹ́ dákẹ́ bí ẹnu burúkú ẹ̀ dákẹ́ now ṣẹyẹ I want you to tell me the truth I mean the pure truth torí pé ó ṣojú mi gbà tó máa yìnbọn pa ẹ́ mo wà mẹ́gbà tó pa bíóyè ọkọ àfẹ́sọ́nà mi bíóyè ti kú náà ṣẹyẹ sọ fún mi how come tí wọn ò kú. àwọn Yorùbá bá sọ kiri kan wọn ní orí pípé kọ́ ló ń gun orí fífọ́ kó má nà ìbọn sí mi question tó bèè lọ́wọ́ mi àbúrò mi ló jẹ́ máa explain fún ẹ náà. fífún ilé stella kò sẹ́ni tẹ́sù ò lè lò ṣòro gan láti dún iwájú èṣù tí ń lù ẹ́ ọ̀rẹ́ dì lò ní gbèsù láyé. I am not joking tí bá fi lè kọ́ kìbẹ̀ mo máa pa yín straight ni ṣe gbádùn. èṣù ni mo lè sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ṣe shut up shut your mouth up. Okay. Now tell me why did you sold me out? tí o bá sọ̀rọ̀ máa tíríkà orí ẹ̀ dànù máa yìnbọn pa ẹ́. Then tell me the truth. Captain, òun ló introduce mi sí Cuba. Atem. ṣẹyẹ nìyẹn fẹ captain rẹ ẹni tí mo sọ̀rọ̀ ẹ fún ẹ nìyẹn understand am ṣorí bó ṣe wà yìí ọmọ pààrọ̀ yorùbá máa ń sọ pé ẹni tó bá mọ̀wé òun ló mọ̀wé ṣó dẹ̀ tẹ́lẹ̀ lè fún ìwà ẹ̀ mo fẹ́ kó mọ̀wé ṣé wọn náà dẹ̀ mọ̀ pé kò ń ṣe gbogbo adìyẹ ló máa ń sọ ibi tí kòkòrò wà tó máa ń sọ fọmọ ẹ̀ bó ilé mo fẹ́ kó mọ bó ṣe ń lọ ó lóyà gidi gan-an ọ̀dẹ̀ mm. gbádùn ẹ̀ trust me ó yí ẹ̀ ọ̀fọ̀. àṣeròrò ọ̀làkẹ́ sódà sọ pé eléyìí bó ṣe wà yìí <laughs> ó rẹ́dì ṣètò ìwà ṣètò bá rógun ṣé kò ní sá. eléyìí ló ń pè ní ó sá tì ìwọ́sọ ra àtọ̀ ń táwa wà ń bí ọmọ ẹ̀jẹ̀ làwa ó ti àìsàn làwa máa ń jà sùn tójú bá ti red làwa máa ń mu red label o ṣó lè rìn inú ogun ṣé lè tí mò ń wo ìṣe kò ní sá tó bá rogun. ìwọ náà rí i pé lákọ ló wà náà ó strong gidi gan. ṣé lè ṣe tó bá rí nǹkan bẹ̀rù ṣé kò ní fọ́ ṣá. ṣé mo sọ fún ẹ ah. iṣẹ́ ló wà lẹ́yìn. <laughs> ok nǹkan tó máa ṣẹlẹ̀ nílé ẹ máa tẹ̀lé ní sìn àkọ́kọ́ flash ẹ̀ á gbọ́ mo ti sọ fún ẹ o wọ́n sọ pé o lè ló bọ ọmọ jẹ kò síṣẹ́ tí mi ò lè ṣe mo wà desperate láti ṣe anything but ó lè mi ò lè já o lè mi ò lè já ní. àwọn sọ fún ẹ pé ó lè lọ ń jà mí. ó ń kọ sọ tèmi ni o. tèmi sọ pé ó lè lọ ń jà mí sọ fún ẹ pé ó lè lọ ń jà náà. ọ̀gbẹ́ni bí tó wà ló ń pè ní ọmọ òsínlẹ̀ ìyá òbéèrè o tọ́mọ bá wọlé tán ìyá máa bó sí ni mo tó ń ṣe o. ìwọ mo láì confidence ẹ mo láì confidence ẹ gan-an ìwọ má ro èṣù pọ̀ ńlẹ̀ o but mo like confidence ẹ nothing do ẹ jẹ́ ká lọ kí n lọ flash ẹ̀ sáwọn nǹkan tá n ta lágbèrè àpapọ̀ ìwọ́n náà já lọ. And don't forget the rules. You must deliver. Tí a bá wá rí igikígi tí ó fẹ́ dí àgbàrá ẹ̀ lọ́nà, jẹ́ kí irú igi bẹ́ẹ̀ kó bómi lọ. Yes. Àǹtí irú igi náà ò bá bómi lọ, ó léwu fún mi. Ṣèyẹ o ṣáà ti gbọ́ nǹkan táwọn ayé sọ. Mọ nǹkan tó ń ṣe o ìwọ náà mọ̀ pé ikú bá òkè ń ṣe rárá òun láti dìlíwá ọjà rẹ̀ mi ì tí ì wẹ̀ rárá lára ètò ikú bá fi ni mo gbọ́dọ̀ sáré yẹ̀dù sí. kàtí má sùn lè nà ọmọ kókó kì í ṣàkóbá fàjẹ. tí wàá lọ géèmù ti pẹ́. wọ́n good morning kí ló ń ṣẹlẹ̀ náà ọlọ́pàá mi gbọ́. kí ló ń bùtù ẹ̀. kò sí nǹkan kan nínú boot mi ọlọ́pàá ní àwọn kò make sense bẹ́ẹ̀ kàn ṣe sáré sáré jánà bẹ́ẹ̀ ṣó wà ókè ṣá. Ah, mi ò kọ́ yín níṣẹ́ yín mo kàn ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò make sense bẹ́ẹ̀ ṣe sáré jánà gẹ́gẹ́ bí ọlọ́pàá ó dáná ó sáré bẹ́ jánà bẹ́ẹ̀. aláìsí O oh, diamond àti ọlọ́pàá lójú ẹ̀ bóyá no no no understand. ooo o dá ẹ ọmọ aláyé kò sí kan tó kọ àwọn ṣẹ̀tẹ̀ ọ̀hún lọ́jà yàrá ìfà. gbẹnu sọhùn ọdẹ lílé yìí àwọn tó já wọn ọgá ẹ lè máa bá mhm. bravo ní nineteen ninety. story tó bá mọ bravo ṣó mọ icon ní 1994 mhm. ṣẹyẹ ló dún wájú ẹ tó bá ẹ sọ̀rọ̀ yìí kí ni gbogbo eléyìí náà ẹ má ṣe eléyìí fún mi ta ló set me up nu gbogbo àwọn people yẹn ta ni ẹ sọ fún mi kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ẹ fọjà ilé ilẹ̀ àwa fúnra wa bá ṣe wà ẹ́ ń sìn ẹ jẹ́ káwa náà form empire tiwa kò yẹ kó jẹ́ pé irú àwọn ọ̀dọ́ báyìí náà máa tì bí ó ṣe make sense now kí ni gbogbo eléyìí ah, ẹ̀rẹ̀mọ̀kọ́jà tó wà lọ́wọ́ mi ọjà kúbà ni kò dẹ̀ sẹ́ni máa bá kúbà dọ́rú ẹ̀ wò láti bí dókè òkun onítọ̀hún afẹ́ jẹun ẹni ẹ má ṣerú eléyìí fún mi náà ẹ má yẹ kí gbogbo wa lose life wa ẹ má ṣe eléyìí. ọ̀gá adé àwa ti jẹ eléègbé náà o àjẹ gbé ni tó jẹ bọ ó ti yẹ. àlàyé má ṣe eléyìí àlàyé má ṣe eléyìí. ẹ ẹ báyìí. lẹ́dà lẹ́dà ojú ẹ̀dà. kí èmi o ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ayé mi tí mo dẹ̀ ti fẹ́ délé tí mo ti fẹ́ délé tí mo ti fẹ́ délé oh god ìgbà kan dẹ̀ ti gba ọjà lọ́wọ́ mi wọ́n ní pé tí mi ò bá fẹ́ kú àwọn kúbà náà sọ pé wọ́n máa fi ẹ̀mí ra ẹ̀mí ni pé wọ́n máa fi porapò ni pé wọ́n sọ wípé wọ́n máa fi ẹ́ ṣe pàṣípààrọ̀ ọjà wọ́n dẹ̀ máa fowó sí fún mi mo mọ̀ pé owó yẹn gbogbo kọ́ ló important sí mi torí owó yẹn náà mi ìtì ẹ̀mọ́ etí mo ti ná mbẹ̀. mo ti sọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. sọkún tó ṣẹlẹ̀ èrò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyá àbúrò lèmi jẹ́ bí mo ṣe wà ẹ́ sì tó rábúrò mi ló ṣe ìyá fẹ́ ni wọ́n jẹ́ bó ṣe wà ẹ́ ìyàfẹ́ ni mò ń jẹ báwo kí lẹ̀ ń sọ kó kó yé mi. kìnìún ṣó lọ́ọ̀fù àbúrò mi ni. ó ní ìfẹ́ bọ́ ni. àbúrò mi ló ṣe ikú ẹ̀ la ikú ẹ̀ la wọ̀ ìyẹ́ la jẹ ìyẹ́ la lè fi jẹ. Stella Stella kí ló ṣẹlẹ̀ Stella. Stella kí ló ṣẹlẹ̀. nígbà tá a ṣe gbogbo findings wa Stella a rí pé àwọn méjèèjì àwọn ni wọ́n special sí ẹjọ́ a rẹ̀ láti mú wọn kúrò lọ́nà àwọn tó ń wò táwọn lẹ́lẹ̀ onílọ́mà jẹlẹ̀ onílọ́mà fẹ̀jẹ̀ ah! yìí lẹ̀ onílọ́mà sọdá onílọ́mà sọ jígà nílé wọn onílọ́mà bó bàtà ọ̀fọ̀ sẹ́nu wọn lọ́yìn wọn léyìí tó ń wò tó jókòó sílẹ̀ lẹ̀. Ah! Ah! ìbọn gígùn ìbọn gígùn ìbọn gígùn ìbọn gígùn ẹgbọn lọtọ ẹgbọn lọtọ ẹgbọn lọtọ ẹgbọn lọtọ. Ema Ema Ema Ema Ema Ema, Ema, Ema. Ema, Ema, Ema, Ema, Ema, Ema, Ojú ọmọ ìyá méjì kò gbọ́dọ̀ rè rèé ojú ọmọ ìyá méjì kò gbọ́dọ̀ rí mọ́ ìmọ̀ rèé o. captain irú ilé yẹn ò dá sí ẹ irú ilé yẹn ò dá mo kò ti yìnbọn yẹn fún mi ní kí ló ó ti close mọ́ mi jù náà ah mọ̀kúrú style tẹ́ bá lórí ẹ o. ṣe é jẹ́ kí n jẹ́ kó understand nìkan kan ọmọ pé sharp shooter ni mí ẹni tí n bá fẹ́ pa mo máa pa náà ni tó bá yẹ pé mo fẹ́ pa ẹ̀ ni màá sọ fún ẹ pé mo fẹ́ pa ẹ̀ náà. kò sẹ́ni tí ò lè ṣe mistake jàre. mo understand but àwọn èèyàn kan wà tí wọ́n lè ṣe mistake tó bá ti dọ̀dọ̀ pa fẹ́ dìbò mu tọmọ èèyàn bá yan ọmọ èèyàn náà ló máa bá of course mi ò lè pa iná nígbà tí mi àti ẹ ti jọ ní agreement ṣé bá a kọ mọ mọ plan ẹ náà ní káàbùrú ẹ lè rògbò ti kú so that a lè gbàgbé kóun ti ẹ lẹ́nibọ̀dì ìtòdè jẹ́ boyfriend ẹ yẹn <laughs> inú ibi tí wọ́n lọ jù sí. Si àwọn ẹranko ló máa jòkó ẹ̀ ìyẹn ti lọ́ntì ẹ̀ ní one spanner lost. sọ pé tí n bá ti tí n bá ti fàbúrò mi ṣe pàṣípààrọ̀ ọjà pé máa fún mi ní three million naira ìgbà wo ni màá gbọ́ owó yẹn ń sìn. ó máa gbowó ẹ̀ ṣe yẹn. nígbà wo. sori kuba ò ní ṣèlérí kankan kó mọ̀ mọ́ ṣe tó bá ti dalẹ́ òní mi àti àmàlẹ́ bá kuba. kuba ò lè ní fún ẹ ní check o kó ni ṣe transfer fún cash ló máa gba three million yẹn. ṣùgbọ́n advice mi ni pé kó fi gbogbo agbègbè yìí lẹ̀ kó lọ jọba síbòmí sọ̀rọ̀ àti wàtà àbúrò ẹ̀ nípàdé mọ́ because àbúrò ẹ̀ tó ń wò yẹn gangan kò lè yege nǹkan tá a fẹ́ lò fún twelve thirteen ni tá a bá lò tán àwa náà la máa padà mú kúrò lọ́nà that's the way it is. Wow. only the stronger shall live agbègbè tó wà yìí no pàdé for jungle. ó dúnà dúnà dúnà má àbọ̀ abálọ̀rọ̀ tó sọ tó ń sìn kí ló dé tí kúbà ń fẹ́ rí mi náà màá sọ pé mo fẹ́ rí kúbà kúmọ̀ bá wà nínú room á dẹ̀ máa rányàn sí mi níta kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ṣe bẹ́ẹ̀. kúbà náà business mi tó ń ṣe a part of eléyìí tá à ń ṣe yìí so kúbà máa ń hide ara ẹnìkan sí gbogbo èèyàn ni oh. èmi ní sọ̀rùn tó súnmọ́ kúbà jù bí jésù ṣe súnmọ́ lọ́hùn èmi nìkan náà ni mo máa ń rí jù. ẹni tó ń powó wọlé fún Kuba ẹni tí Kuba ránṣẹ́ hmm. èmi tó ń gbọ́jà fún tí mò ń lọ ṣe tí mò ń lọ mú wálé sí kò trust mi àbí. lọ́jọ́ wọn nìkan kọ́ ni instrument tí Kuba ń lo yẹ kó mọ̀ èrò pọ̀ ń lẹ́gàn. wo no filẹ̀ sọrí ìsìn tó máa fi Bro, mi létà fún mi. kò sígbà tá a ní mú kúrò anybody tí Kuba bá ti ní kí wọ́n lò fún twelve thirteen tó bá ti ṣe àwọn nǹkan tá a fẹ́ ṣe náà máa yanjú ẹ̀ náà ní sọ wá àtàbúrò ẹ̀ ò lè pàdé mọ́ ọ̀dọ̀run ó máa gba three million ẹ̀ bọ̀tú gbàgbé àbúrò ẹ̀ ẹ̀ mọ̀ra rí mọ́ tí wọ́n ṣe wà lójú àbúrò ẹ̀ ó ti kú wọ́n ti ń du ìyó ṣàmọ̀ ẹ̀rọ mọ̀ ó bí tí wọ́n rí lára ẹ̀ wọ́n ṣàmọ̀ fi ẹ ṣe pàṣípàrọ̀ fún mi that was wrong that was wrong and you know one thing lórí ìrìnà lọ́kọ̀ mi lónà lómi ìrìnà wọ́n sọ̀rọ̀ ẹ̀ mo mọ̀ pé wọ́n gbé ní ìmọ̀ wáyé mo mọ̀ kò sí bó ṣe lè kókó rí mo mọ̀ mo mọ̀ pé kò sí nǹkan tó máa ṣe é tó ráàkì kúkú oró nínú fámìlì wa i'm very very sorry ó mí mi ò lóun fẹ́ sí ẹja jiná ìnira ló pọ̀ jù fún un ló jẹ́ kó mi gbàbọ̀dé fẹ́ já òde òní bí sáré fóònù kò síbi tá a fẹ́ sá fúnra wa gbogbo kan tó ṣẹlẹ̀ jọ dáríjì mi i am so sorry please forgive me. ṣẹyẹ eh? it is too late. Ah! Stella Stella. madam ah, ẹ̀yin lẹ́pẹ̀ wá ẹ̀yin náà wá dà. ó wà lókè kò pé èèyàn kan mọ́ o wọ́n àti tó méjì tó ti pa báyìí. ó dà náà ẹ relax relax ibo lẹ sá pamọ́ sí. ẹ̀yin bí ni. ó yẹ padà síbẹ̀ padà síbẹ̀. star girl you have been surrounded by the police if you love yourself come out and surrender now. I repeat, surrender yourself now. I repeat, surrender. Ojú àkùnpá. Kùnpọ̀n, kùnpọ̀n. Ojú àkùnpá. Kùnpọ̀n, kùnpọ̀n. Ìrù àkùnlé kàkàkájà ṣàkàpọ ẹkùn wọn aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. àní kàkàkájà ṣàkàpọ ẹkùn wọn aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. Only the strongest, yeah, yeah. Ojú akùn pa. Pọ̀npọ̀n, pọ̀npọ̀n. Ojú akùn pa. Wọ́n tó stop. Pọ̀npọ̀n dákun lè. èrò fírò jẹ́jẹ́ ẹ bá mi sá fún bàbá mi èyè. èrò fírò jẹ́jẹ́ ẹ bá mi sọ fún màmá mi. shoot shoot. Shoot! Shoot! Shoot! wà ẹbí ò dẹ̀ kí n ṣe ẹ̀bí yín ọ̀rọ̀ yóò nílé wọ̀ ká múrù ẹkùn ká fi lájà lọ́wọ́ only the strongest. Stop! Oṣù. Oshu, oshu, òkùnkùn oshu, oshu, òkùnkùn oṣù ah, òkùn tó ṣú kò sẹ́ni mọ̀lẹ́ ó máa fi mọ́. Yeah. agbára tójú rẹ̀ jìn wọlé bẹ́ẹ̀ bí lèrè ariwo oṣù oṣù òkun tó ṣú ṣẹ́ẹ́sẹ́ ni mọ̀lẹ́ tó máa fi mọ́ òkun tó ṣú kò sẹ́ni mọ̀lẹ̀ tó máa fi mọ́. okùn láyé okun láyé òkùnkùn ní. òkùnkùn ní òkùnkùn ní. àwọn ọmọ ènìyàn rẹwà lójú ṣùgbọ́n wọ́n bú rẹwà.